Gonna do. ẹ̀gbọ́n ìyá mi kí ló ṣẹlẹ̀ sẹ́gbọ́n mi. kò sí nǹkan tó ṣẹlẹ̀ sí ọmọdé lórí ti kú o. Ah! kí ló pa wọn ibo náà ti rí kú. bó ṣe rí irú wọn bí kú ṣe pàlùkò tó lówó kó súnmọ́ ikú ọ̀lọ́pàá yẹn lékeleke tó lóun ò kẹ́ fún un olówọlé pàdé ìdòyè mọ́ mi lọ́wọ́ òun ò ní òun ṣe yá ọwọ́ mi mọ́ òòkú pàdé ìdòyè mi òòkú. bàbá mi wọ́n ti bá ikú pàdé ìdòyè mọ́ mi lọ́wọ́ ikú yóò ṣe yẹ o ikú yóò máa mọ̀ wá wúyà mi. ẹ̀gbọ́n mi. ẹ̀dẹ̀gbọ́n mi nínú ìrírí mi lọ. pẹ̀lẹ́ ẹ kú ara fẹ́ra kù ìdùmarè òkú ní ṣe láàárọ̀. ẹ ṣé o a ò lè ní ọmọ rò ó kò rọrùn kíyìn ọmọ rò rárá ṣùgbọ́n ló mọ níwọ̀nba torí ẹ̀jẹ̀ ríru tán wá rí ìrònú tó ń wòun kò lóore méjì lágọ̀ọ́ ara lẹ́yìn kókó bá yàn ṣe ni kó o kọ́ sùúrù. ó máa ṣe o ikú pagbe gbogbo ayé ń ráhùn àrò ikú pàlùkò gbogbo ènìyàn ń ráhùn oṣù ikú pa lèkélèké kò sẹ́ni tí ò ní kéde àrò ẹ̀ fún un ikú pọ̀ kí ikú parẹwà láàrin ẹyẹ oko. kànnàkànnà gbájà inú ń bẹ yẹ àṣé òṣèǹ tó dùn mọ́ àforí ẹni ẹ wò ó ẹbọ tẹ ẹ bá pín tó bá dọ́dọ̀ mi òní òru èyí tẹ ẹ bá pín tí ò dọ́dọ̀ mi kì í ṣe bọ̀re kò ní gbà. Ah! bẹ́ẹ̀ tí ẹ̀ wo tèmi ẹ̀ wo torí adé kẹ́ ẹ̀ wo tọmọ ọlọ́mọ tí ó ti bàbí ti ń gbẹ́rù rè. kábíyèsí ẹ rọra bàbá ń kí ẹ olúwa mi ẹni àlejò ń ta ni wọ́n ní láti ìlú ayétòrò. yóò wọlé. ń jìṣẹ́ yín olúwa mi. ẹ wáyé mi lóde ara òrókun ara òrádìẹ. Hmm. kábíyèsí o kábíyèsí bàbá wa aláyélúwà ọba adéwọnú ọlá láti ìlú ayétòrò wọ́n ní kí n kí yín kí n ṣe yín pẹ̀lẹ́ wọ́n ní ẹ kú ara fẹ́ra kù kábíyèsí wa lẹ́nìkan ò ní jiyàn kọjẹgba o wọ́n ní kẹ́ ẹ gbókò adédoyin ránṣẹ́ sílùú ayétòrò lẹ́yẹ ọ̀ṣọ́ka nítorí pé orí adé ni kò sì gbọdọ̀ sùn ta kábíyèsí o. a ti gbọ́ màálùú tó jèbù ló ní àna fúlàní ọmọ ọba tó jalò ló ní abúbẹ̀rẹ̀ òun ẹ̀yin máa lọ. kábíyèsí o. kábíyèsí o. kábíyèsí o. kábíyèsí o. ẹ gbọ́ ogun ti wọ̀lú ogun mà ti wọ̀lú òkú tá a ti sin tí ẹ tó ní ká tó wá wú jáde nù sà ọ̀ràn mọ́ ní ẹ̀mọ́ ń wòran ọ̀ràn mọ́ ní. ọ̀ràn ni o. sáàmù wòran ẹ̀yin sí lẹ́sẹ̀ lé mọ́ bẹ̀rẹ̀ pé sáàmù wòran àjàlá ta ń nà bẹ́yìn náà nu abẹ́yìn náà kọ́. èwo ah, ah, ah. ń ta àjàlá mi. ta ló ṣe gbága mọ́. ẹ ṣe dona tí ẹ ti jẹ ṣóun ló bá ni. ẹ náà bí mi o bá bá ń pè ẹ́ lábẹ́ fúnra dáradá ó yẹ kó pa fún ẹ mọ́ ni ládùú ọ̀rọ̀ bàtàbàtà tí kábíyèsí sọ kalẹ̀ yìí ah, àmọ́ adìyẹ gan àmọ́ ronú kó tó gbé yẹn gan. ó gbèlè o ìyálóde eh. èmi náà nú o. Eh. Ah. lẹ́nu kan àmọ́ lọ wú òkú adédọ̀yìn wa náà nù. Eh, àṣẹ bàbá adédọ̀yìn nù kí wàá lè fẹ́ ṣe sí i àbí ṣé bẹ́ẹ̀ ṣe mọ owó ọ̀rọ̀ yíyan rẹ̀. wòran ìrònú ti dórí àgbàkodò kábíyèsí wà níyẹ̀wò kò lè jẹ kò lè mu látòwúrọ̀ adán rẹ̀ ti dórí kodò tí ń wo gbogbo òǹṣe ẹyẹ. <laughs> Eh. àjálù yìí pọ̀ fẹ́ nìkan. kò sí ní tó bá gbà ń tó fa tá a dá tí ò lè tutù kò sí nǹkan tó lè dùn ni tó lè bá nínú jẹ́ tó àárọ̀ tó dùn tọ̀sán wa kan gógó ìyá mi ìjọsán mi ò ti máa kàn báyìí. Ah, ah, ó tó gẹ yé gbére ẹ ṣépè mọ́ ẹni tó bá máa ga láyé ẹsẹ̀ rẹ̀ yóò ti rìn ní gbogbo ètò ìṣẹ̀lẹ̀ wọn ẹ ká lè rí nǹkan ròyìn lábọ̀ ọjà ẹ ojú ló pẹ́ sí adùn ń ojú rẹ̀ ojú rẹ̀. ẹ̀yin awo bá o ẹ̀yin kábíyèsí kábíyèsí allah ni ó béèrè gbòrògbòdò ayé ò ní lù fún yín jó wá ẹ rí nígbà tí òòṣà ṣẹ̀ ń jọ́ sí èèyàn nígbà wáṣẹ̀ ajá tí ẹ̀ ń wò àti ẹkùn ọ̀rẹ́ tímọ́tímọ́ báyìí ni wọ́n mọ́jọ ń jẹun nínú àwo kan ni àwa èèyàn pàápàá àtẹranko tó ń gbénú ìgbẹ́ kò sí yàtọ̀ láàrin wa ọ̀kan ni wa pàápàá jùlọ ẹ̀wò iná àtomi wọn kì í ṣọ̀tá ara wọn ogun tó bẹ́ sílé ayé yìí náà ni ogun ló bẹ́ sílé ayé tí ẹ̀jẹ̀ fi ń sàn bí omi ogun wọ̀lú tán ogun wa bẹ̀rẹ̀ sí ní fẹ̀jẹ̀wẹ̀ ogun ní bẹ́ni lórí tí fìyókù jẹni. Mm èṣù ọ̀dàrà délé ayé tán ọwọ́ abẹ̀rẹ̀ sí ní pa wọn bí ẹni pẹran sì gidi gan òdòdó kó tó na lámúye ẹ̀yin awo ẹ rántí ọjọ́ kìíní àná nígbà táwa awo péjọ tá a wọlé ikú lọ ikú lé wa ìgbà tá a gbéra tó dilé àrùn àrùn ọ̀gbà wa ilé wa dáadáa ni. àwa pe birikoto agbera ó di ilé Ọ̀rúnmìlà bàbá àgbọ̀nmìrèkún Ọ̀rúnmìlà lanu kótó ó ní ẹbọ ni ká máa ṣe ìwàlẹ́bọ̀ ìwàlẹ́bọ̀ ìwà lórìṣà ṣe rí gbogbo ẹni tó bá ti sọ ìwà nù láyé irú wọn wá pàdánù ilé ayé ni hmm. gbogbo èèyàn tí ò bá pakítí mọ́lẹ̀ kó kúnlẹ̀ kó bọ ẹlẹ́dàá ẹ̀ kó bọ ìwà irú wọn pàdánù ilé ayé yìí ni wọn pàdánù ilé ayé ni. olúwo mi anìkànjú wọn ẹkùn alábẹ́nú àṣáṣí kò ìjà kan tó ń béèrè mi ò jẹ́ màálù tiwotiwo. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kú ohun àwọn kábíyèsí wa àwọn náà làbà sọ̀rọ̀ bí báwọn bàbá wa ní wọn ní kárúbọ ìwà kárúbọ èṣù káfí láàlú ṣépè káyé orójú kọ́nà ọ̀ráyè ẹ̀yin orí adé ẹ jẹ́ ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká jayé wa ẹ jẹ́ ká fi pẹ̀lẹ́ tó bà ká lògbà ẹ gbọ́ torí gbogbo nǹkan tó ṣókùn sí ènìyàn láyé yìí o ẹ̀yin èèyàn mi kedere níwájú olúwa o. bẹ́ẹ̀ni. o ṣeun kò sí rọ́ǹbẹ́ òdodo ọ̀rọ̀ lọ sọ wòmí wuyì ẹ̀gún ńlá ni ká yọ ọmọ ẹni ó tójú ẹni kú kò sí òfò tó tó kí má jẹ̀ sí ó tójú òbí rọ̀run kì í dé bá ní ká yẹ rí gbọ̀ngbọ̀n báyìí lè kọ lọ́rọ̀ mo kò pẹ̀ kí mọ yá bàrá. orí mi yà sí ni. <laughs> ibi erin méjì bá gbéjà kókó bẹ̀ ni ó jìyà rẹ̀ ẹgbọ́n mi náà nígbà tẹ́yìn orí adé méjèèjì ẹ̀yin ìlú mòye méjèèjì tẹ̀ ń dánrú èyí wò èmi lẹ fẹ́ káwọn ọmọ ìlú ní ó wí nípa yín bọ́ bá yá. ẹ̀yin bó tiẹ̀ jẹ́ wípé èèyàn ní bẹ nídìí ètò òkà ọwọ́ ọmọ aráyé lewé ti ń rọ ẹ̀dá ní sọgbà dọ̀gbun Èdùmàrè ò ní kí tó gun kó so nínú wo ìporoko. ẹ̀yin ẹ̀gbọ́n tọ̀run mi là wí ni. bó o lo ti wí. ọ̀run mi là ní ọmọ tó gbójú gbáyà torí ògbó awo tó gbà lójú torí àgbà ṣègùn tó gbà láyà tó wá rí àgbà àlùfáà tó dojú ẹ̀ bolẹ̀ adíá fún àwí ìgbọ́ ọmọ tó lùgbà awo ẹ̀yin tó rí àgbà àlùfáà níbi tó gbé yin lọ́wọ́n ọba rẹ̀ tó dojú ẹ̀ délẹ̀ Ọ̀rúnmìlà ní ẹ fi ilẹ̀ àmọ́ ẹ jẹ́ oyè o wípé àjẹ́ pé ayé kan ò sí fọ́mọ tó lu àgbà wo àtẹlẹ̀pẹ́ kan ò sí fọ́mọ tó lu àgbà àṣegùn fúnra wọn wọn fọwọ́ ara wọn wá kú lọ. ǹjẹ́ ó do ní wàràwàrà wàràwàrà ni kú ìdín wàràwàrà ni kú ọ̀dàlẹ̀ ẹni ibi tó gbé kọ̀rọ̀ tí ń tafà sínú ìmọ́lẹ̀ wàràwàrà níkú wọn. ọmọdé ló ń dàárín àwọn ọba rú àgbàlagbà ní ń dàárín àwọn òjòyè rú wàràwàrà níkú wọn. torí pé tí babaláwo bá pa ẹran bọ ifá inú àgbàrá ẹ̀jẹ̀ ló bí ikú sí wàràwàrà níkú wọn. bẹ́ẹ̀ ni ó rí. ẹ ẹ wo ẹ̀yin awo èmi rò pé níbi ọ̀rọ̀ dé dúró yìí kí a ṣètò ká gbomi ìfẹ́ fún ọmọ olóko àbí báwo kò jù bẹ́ẹ̀. òpòròrò mo rìkùn ejò mo rìkùn ejò. àṣenú àwo kó péjì o. kò péjì lágbé. kó péjì lóko kó péjì lọ́la tó fi délé ọ̀wá àrùn mọ́ ọ̀nà o. àṣenú àwo kó péjì o. kò péjì lákè kó péjì lóko kó péjì lọ́la tóbi délé ọ̀wá àgbọ̀n ọ̀lọ́mọ ó lóye o. yá ní àtẹ̀ní alẹ́kùn obì àtẹ̀rẹ̀ rẹ̀ kárí ayé òpóróró mo rí kun ejò mo rí kun ejò àṣenú àwo. àwájú ẹgbẹ́ mi ìrọ̀ ẹ̀yìn ẹgbẹ́ mi gẹ́gẹ́gẹ́ báyìí ló wà látàgùn fún yẹn nílẹ̀. ẹ káàbọ̀ bàbá. ẹ gbére o ẹ kú ìtọ́jú o. ìtọ́jú nù. àwọn tó láyé á mú wọn lára dá. àṣẹ o ẹ ṣeun. àwọn náà ńkọ́. ìwọ̀n ń bẹ́ẹ̀ nulẹ̀ kódà olórí àgbà ń bẹ lọ́dọ̀ wọn. bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ kí mi náà yọjú sí. ẹ ṣeun o ó yá ó yá ó yá. olórí àfi kélédè ò tètè fún kábíyèsí lálàáfíà. àṣẹ o tó rọrọ àárẹ̀ wọn nǹkan tí wàá fẹ́ tojú sí mi. ẹ̀rọ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ń tì gbín ẹ̀rọ pẹ̀sẹ̀ ìdí àmù kì í gbóná ẹ̀rọ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ń tì ẹ̀rọ pẹ̀sẹ̀ bí ilé alágbẹ̀dẹ bá bọ́ sómi aráàrọ̀ ni ẹ̀rọ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ń tì ẹ̀rọ pẹ̀sẹ̀ bí ògùn náà ṣùṣù bá pọ́ sódò báyìí ara rẹ̀ àárọ̀ pẹ̀sẹ̀ ẹ̀rọ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ń tì ẹ̀rọ pẹ̀sẹ̀. Ese ẹni sẹwù lẹgbẹrún ẹkọ afa inú ọbẹ ẹ bá fi wọwọ lọ́wọ́ méjèèjì. bàbá kò gbọ́dọ̀ sẹ́wọ́n mọ́ ẹ jọ ẹ ṣàánú mi mi ò lélò mí mọ́ ẹ jọ bàbá. ẹ ó tún ṣe kú ètùtù kan yà máa ṣe lórúkílẹ̀ mọ́ torí iṣẹ́ ọkùnrin ni àwọn olóyè ńkọ́. gbogbo àwọn olóyè náà ti bá kábíyèsí jà pátápátá wọ́n ní kábíyèsí sọ pé àwọn làwọn lọ́wọ́ nínú ikú adédọ̀yìn wọn ètùtù adẹ́fẹ́ ṣe iṣẹ́ ọkùnrin ni wọn kì bá ṣe bẹ́ẹ̀ ìgbà àpọ̀jù làámọ̀ rẹ gidi. ẹ̀yin olóye mo fẹ́ kí ẹ mọ kinní kan ìbínú mọ̀ pé olówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ o inú ló ṣe kábíyèsí bíi wọn ò jẹ́ mú yín lájẹ ọ̀rẹ́ àná àbí tòní ẹ wò èmi lè ku ẹ̀dá tó dá gbogbo ilé ilẹ̀ èmi mo torí ìfẹ́ inú ara mi tí mo ní wọ́n bá mi yí òròlù padà ẹ wá dákun dábọ̀ ìjọ ẹ fi èdè mi ẹ bá mi dáríjì wọn. torí yóò mọ kò ní mọ lóun nìkan o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ah, gbogbo gbogbo òlù ni ó bá. àrẹ̀mọ ọ̀kárí okú ọmọ ṣe ọ̀rọ̀ rẹ yááyì ó sì dùn gbọ́ létí gbogbo ohun tí ń bí àwọn olóyè nú pátá ó ti rodò rèé mú mi pátápátá ọ̀wá rí kábíyèsí ò ní kú o. àṣẹ àṣẹ àṣẹ. ó dẹ́yìn ṣùgbọ́n ká tó lè gbọ́ kú ẹ ná. kábíyèsí ọ̀pẹ́ tí tí tí tí. àṣẹ. gbogbo pátí àwa lóyè náà bá sì ní làásà. bẹ́ẹ̀. láti rí i pé gbogbo nǹkan bọ́ sípò padà kò ní í séwu àbí ẹ̀yin àgbà oyè. ọ̀gbọ́n ah, ọ̀rọ̀ ló sọ ò ti sọ sẹ́kù ò ní sọ̀rọ̀ tán. Hmm, àwọn àgbà bọ̀ wọ́n ní ọmọ ní í sìnkú ròkò. ọ̀rí hmm ọ̀nà ni ó gbẹ̀yìn arìnà kábíyèsí ni ó gbẹ̀yìn àwọn ọ̀tẹ̀ ẹ̀ àìgbọ́kú ọkọ àìgbọ́kú ilẹ̀ àfi bó bá ṣá kábíyèsí ni ó gbẹ̀yìn àwọn ọ̀tẹ̀. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. ó di tó àbàwọn èṣù. ẹ̀yin olóye èmi la fẹ́ mú dábì ifá báyìí o èwo la wá fẹ́ mú sàbí oògùn kí eré máa lọ bẹ́ẹ̀dùn wa nílẹ̀ kó má dọ̀lẹ̀ mọ́ wa lọ́wọ́. ọ̀rọ̀ gidi ni ọ̀rọ̀ làákàyè ló ti lérò tèmi ìràwọ̀ ọ̀sán lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o ó tó ń táwọn àgbààgbà dífá sí o hmm. torí pé bẹ́rù bá kọ ilẹ̀ tọkọ òkè ó tún níbi tó yẹ ká tún gbélé ẹ̀mí ìbá ní kẹ́ ẹ jẹ́ ká lọ́ọ́ fi ọ̀rọ̀ àwa yìí ọ̀rọ̀ tó wà lẹ̀ ká lọ́ọ́ fi lọ àwọn ayé àmọ́ àwa rẹ̀ ń bẹ nílé dì hmm. ká lọ́ọ́ ṣàlàyé fún wọn. ṣe hmm. é rí kó o tó lóhùn sọ ó rí sọ. kí ló dé Adéwọnú ọlá àṣà ń bẹ́yẹlé ṣeré àṣà ń tù yẹ ẹyẹ agbélé sọ lápò òròpòrò eré kílẹ̀ yẹ ń bẹ́yẹ ṣe tá à ń gbà sọ lára ẹni. ẹ̀yin awòwà rẹ fà èmi kọ́ ọ̀ ṣe rí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó dàbí afọ́jú tó fọ́ àwòtán gan-an ni n tó fọ́ lára afọ́jú ó jà àwòtán gan-an lọ ṣọ́rọ̀ ìjà ló wá wà ńlẹ̀ yìí ni yàtọ̀ fún yẹn a ti gbélédì mú mi ìfẹ́ ìfẹ́ yẹn gan-an ló wà lọ́kàn àyà tèmi ọ̀rọ̀ ìjà kan ló wà nílẹ̀ yìí àti pé ọmọ máríwo ò gbọ́dọ̀ yín ó di. ọ̀dà ikú ò gbọ́dọ̀ pọ́ṣẹ́ àrùn eṣe edú àwọn ìyá mi ò di eku ọ̀bọ̀ kábíyèsí ǹde. gbà tá a síná. Si ọba adéwuyì ò gbọ́dọ̀ kú o tipẹ́tipẹ́ báyìí ní ìwọ àgbọ̀mọ́rí ewé abéròdéfẹ́ òní ṣaláì mọ́défẹ́ olùṣàlálà mo pè olùṣàlálà mo pè olùṣàlálà mo pè bí ajá bá sùn àmọ́ fi gbígbó òun eré ṣàlálà olùṣàlálà mo pè olùṣàlálà mo pè bí àgbò bá sùn àmọ́ fi kíkọ̀ ṣàlálà tiẹ̀ o ìwọ adéyanjú kó o má lè sùn kó o má lè wo bí akọ pẹ́pẹ́yẹ ń gbà lọ́wọ́ mi kó o gbé e mu. ọ̀kàrẹ̀ mhm. ó dáa báwọn. bàbá mi mhm. ṣé bí adéyanjú bá ti wá rí mi báyìí ṣé fẹ́mi ò mọ̀ fà sí lọ́kàn. ó di dandan ah, ìwọ ò mọ̀ pé adìyẹ ò ní rí gbàdo kó rojú eṣinṣin òní rọ́tíkà kó warùn kí àbákú báyìí láṣọ ewúrẹ́ wòmí kò sóòyà kan tó lè ya ìwọ àtàdé yanjú mọ́ látòní lọ. àṣẹ. wọ́n ǹdẹ́lẹ̀ kọ́ lọ ká aṣọ dúdú tá ta hùn. Eh, bàbá mi ẹ dúró ná kí tiẹ̀ nìtumọ̀ aṣọ dúdú tá a mọ̀ ta gbogbo gbàtà bá ti wálé agbára yìí. aṣọ dúdú yìí ọmọdé ní í ṣe ọ́ ó mọ̀ pé aṣọ dúdú tó ń wò yìí òun là á fi bojú ọjọ́ ni ẹnikẹ́ni tá a bí nípasẹ̀ obìnrin kankan ò lè rí wa lásìkò tá a bá ń ṣiṣẹ́ yìí lọ́wọ́ ọmọ lọ́ọ̀ká kó já máa lọ ìyẹn ni wọ́n mọ̀ wò wọn ò lẹ́yẹ rí kíkún dánwò abẹ igun dánwò abẹ wọ́n ní kákàlà máa gbò ó dáwọ́ abẹ ẹyẹ oko òkúkú dìyàn ó dáwọ́ abẹ wọ́n ní ká ronú ò dá tiẹ̀ òun náà kúkú ṣe bẹ́ẹ̀ òun náà dáwọ́ abẹ. wọn a máa bẹ̀ wọ́n fi fárí igun wọ́n a máa bẹ̀ wọ́n fi yọ gẹ̀gẹ̀ fákàlàmàgbò ó wá dorí àti òrò ẹyẹ oko wọn lábẹ́ òmù mọ́ kí ni mo ṣe ta ni mo ṣe ta ni mo ṣe tí ò lè dáríjì tí ò wò tẹ́lẹ̀ dààmú mi lára ah èmi adéyanjú adé tó yanjú ọmọdé tó wù yìí kí ni mo ṣe. ẹ ṣẹyàn ẹ kúkú ṣe nìkankan àmọ́ ìgbà ẹ̀dá máa ń rí bẹ́ẹ̀ láyé ká lè mú lédùà lọ́ba ni bébù iṣu òbára a ní fojú kègbodò bòròrò ẹyin ò bá fọ́ a ní fojú kòròmọdìẹ tó ní rogbo bírú ìṣẹ̀lẹ̀ yìí ò bá ṣẹlẹ̀ a ní rí tàn pa gbogbo ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ kó lè sọ̀tàn dòwe ni. àrẹ̀mọ adéyanjú ẹ̀yin ìlú mòye gbogbo. ǹjẹ́ àwọn àgbà bọ̀ wọ́n ní kíkàn ní kànyàn ẹnìkan ò ní bímọ tí ẹ̀kọ́ sọ ní baálé. adéyanjú àgbà ti kàn ó àgbà kan ọ̀nù ọ̀wárí ó ní àwọn nǹkan kan téèyàn tẹ̀ mọ́ra wọn tó lè pèèyàn lágbà ó ní àwọn nǹkan kan tá a gbọ́dọ̀ ṣe kí wọ́n tó lè pe ni lọ́ba níbi ọ̀rọ̀ dé dúró lọ́wọ́lọ́wọ́ yìí adéyanjú ìyàwó fífẹ́ lọ́kàn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni aya níní ilé lóru àkọ́kọ́ tá a gbọ́dọ̀ kọ́kọ́ ṣe fọ́ba. Mm-hmm. ngbà aya bá wa wọlé tán la gbọ́dọ̀ gbọ́ ṣeun tó kù. o ṣeun o kú ohun ìyálóde ohun tí àwọn wa rò pàápàá tó lè ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí torí pé ètò ọba ò gbọ́dọ̀ pẹ́ mọ́. Ah. wọ́n gbà tó jẹ́ pé olórí kékeré ọmọ kékeré ni ọ̀rẹ́ wa ó sì ṣe é rí lójú pé obìnrin ah, ah, ah, lélẹ́yìí <laughs> bàbá mọ́nímọ́ní wọ́n sì pòwe wọ́n ní adìẹ ò ní kú láéláé kádẹ́yìn rẹ̀ nù láéláé láéláé. táwa rò ní pé ẹ ṣe su lópo. su ta ni lópo. su olórí ẹwà lópo ni àbẹ́yìn ó rí irú obìnrin báyìí yóò lóhun òrèèyàn obìnrin tó pọ́n bí ọ̀lẹ́ àárọ̀ báyìí tó tó tó tó tójú ẹ̀gún bí ìgbà tó ṣùpá ṣẹ̀ṣẹ̀ lé. ẹ ṣé ẹ̀yin olóye ẹ ṣé mo dúpẹ́ ẹ wo èmi ò sọ wípé olórí ẹwà ò rẹwà lóbìnrin o ṣùgbọ́n nǹkan tèmi ń sọ ni pé èmi ò ṣùlọ́pọ̀ ń tèmi. ó parí ah, ah. ó parí. èwo ń parí bẹ́ẹ̀. Ah, ẹ olórí ẹ ń wò wá ràn ni. ẹ dá sọ̀rọ̀ ọlẹ̀ yìí bọ́rọ̀ bá rí báyìí obìnrin ní dá sí. olóyè mò ń gbọ́ yín etí mi ò sì dì àmọ́ bí adéyanjú bá tiẹ̀ jẹ́ mọ̀jìsìn elédùnmarè ti dà á lágbà ẹni máa jọba àgbà ṣáà ni òun ló jókòó yìí ẹjọ́ fẹnu ara ẹ̀ sọ nǹkan tó fẹ́. ẹ ṣeun olórí adéyanjú ń gbọ́ kí ló fẹ́ kó ṣẹlẹ̀. nǹkan tí mo fẹ́ ni pé mi ò ṣubú orògbéyàwó ni mo fẹ́ ṣe. ó ó ti tán kò sọ̀rọ̀ mọ́. pàápàá àrẹ̀mọ ti jẹ́ ká mọ ibi tá à ń lọ. kò sí wàhálà kankan. ipá ò sì rajà ipá ò tá. ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀. ó rọ ìyàwó olókùn tá a ṣe. ọ̀rọ̀ kí àná ìyálòdì àti ah, ẹ̀sọ́ tí yóò ah. sọmọ lẹ́nu yìí ọ̀rọ̀ kankan wò lọ. ewo ń papà ewo ń pẹ̀pẹ̀. olóyè ọ̀tún. àpẹẹmẹ ah, bẹ olóyè ọ̀tún wà yìí. má pọ̀ tún o. o sì òye. bàbá mi pàkúté tá a dẹ fàpàrọ agilintí ló mú o ọgbọ́n ò ní tán nínú àgbàláyé ká mọ̀ wá lọ́ọ̀rùn ọgbọ́n bá wa tọ́nu ọlọ́gbọ́n ọlọ́gbọ́n wọ̀gbọ́n mi ìdá ni ṣé bẹ́yìn lẹ́ni bájábá lẹ́ni lẹ́yìn yóò pọ̀ bọ́ bọ́dẹ bá nímùlẹ̀ gidi yóò pọ̀rọ̀ ẹ̀gàn ajá pé mi ò lẹ́ni lẹ́yìn nù ú. <laughs> ọwù. kí ni àbí ti bó o mo ti fárúgbó tán mo jogún pósí mo fágbà tán mo dopó ọ̀sán gan ẹni tá ò bá ti fẹ́ ni mí tí ẹnikẹ́ni ò tún gbọ́dọ̀ gbé sílé mọ́ mo ti di aṣọ tí ìpín bọ́ sílẹ̀ tí ò sẹ́ranko kẹ́ranko kan tó lè gbé wọ̀ mọ́ àfi àrẹ̀mọ ọba àrẹ̀mọ ọba òun ló ti wá sọ mí di ẹlẹ́dẹ̀ kọ́ mi ajá ajá kọ́ mi ẹlẹ́dẹ̀ ó ní kàkà kó òun ṣú mi lópó òun yà á dúró bọ́lọ́ ṣẹ̀ṣẹ̀ dáhùn ni bàbá mi ṣé bẹ́ẹ̀ bí mi ni ṣé mi ò wà ní láǹfààní àti bí tèmi ni ẹwà tí mo ní tí ò wá ti fẹ́ padà dọ̀tá mi báyìí oore tẹ́ mọ́ ṣe fún mi mọ̀ sí ti di bí o. ọ̀wọ̀ ọmọ mi ṣé ìwọ ò mọ̀ pé eré ipá tó le lásán ní bọ́ ọ ṣe ni ìwọ dárin sílù tí wọ́n bá lù kó nóhun ò bó bá kọ̀ tó nóhun ò tó o bá dá á jẹ́ pé kò ní jójó mọ́ láyé nù. bó o lẹ ṣe ṣe. ọ wò tìyẹ ni ó padà ṣe kẹ́yìn ìwọ ni ó padà fẹ́ ẹ̀ òun bí mi pé bó o ni mo ṣe ṣe ṣé ẹni tó wí kèé jẹun ni. ń jẹun. èsì mọ́ mu mi. ìmù. a mọ oróyè mọ́lẹ̀. ìmọ̀ jáde. ó ń gba tẹ́gùn sára. ń gbà á. ó ń sùn àbí kèé sùn. a mọ̀ sùn. ó tán ó dákun mọ́ yọmí lẹ́nu mọ́ lọ. mọ́ lọ jàre ẹran tí ò yẹ ọ̀wọ́ bẹ́ẹ̀ mo wí wí wí ó fọ akékọ́rí mo fọ̀fọ̀fọ̀ òun yéjìká gẹ̀rẹ̀ ọ̀jagunra ṣẹ́bi mi wá ni ẹbí mi kọ́ wọ́n ní kòkòrò tó ń jẹ̀fọ́ ó jàre ẹ̀fọ́ ìwọ̀nba léwé kò ń sùn wọ̀n mọ́ kí n tó kó ọ mo ti kó gbà bò àmọ́ mo ṣiṣẹ́ àdán mo dorí kodò mo wá ń ẹyẹ kì í ṣẹjọ́ mi o wọ́n ní iná ìsìsì kì í jó ní lẹ́ẹ̀mejì èèyàn ò fún ẹni tó bá gbọ́n ni o pẹ̀lú gbogbo ìrísí mi pẹ̀lú obìnrin ṣé ó wá yẹ kí n gbọ́n dọ̀bà ntufa sábàbí àìṣedéédéé mi dákun foríjì mi mo bínú. kí n mọ̀ bínú mo ti bínú kí n mọ̀ bínú jù ló wí ó gbaṣọ lára mi láàrin ọjà ọwọ́ àmọ́ daṣọ bòmí ní kọ̀ọ̀rọ̀ yàrá irọ́ o sáàrà fi mí lẹ̀ láàyè mi n tún fẹ́ kábùkù lẹ́ẹ̀kejì o. ẹwà ó tọ́ kẹrù ó sá ó tọ́ polówó ẹwà ó yẹ òbínú ń tòótọ́ torí pé ọmọ àlèyàn ní rínú tí èbí àmọ́ ọmọ àlèyàn náà nìyẹn tún bẹ̀ tí ìgbà o wọn á dákun dábọ̀ fi èdè nù má bínú púpọ̀ jù. Àdùkẹ́ àbí ìyá rẹ́rìn músẹ́ rẹ́rìn músẹ́ sí mi rẹ́rìn dákun. bí mo ṣe lá àlákàlà ọ̀hún nù. Ah, ah. èwo lógun àlákàlà aláyọ̀ ni. Ah. olórí kì í ṣe aláyọ̀ o àlákàlà ni èmi èmi sí ẹwà ẹ wò kàkà kí kìnìún ṣe akápò ẹkùn òun ó yà ṣe ọdẹ tí ọlọ́tọ̀ọ̀tọ̀ ni o dúró ibi àwàdà láti mú tọrọ ṣé o kórìíra ọmọ náà tó bá òun ni ẹ arẹwà ọmọ mà ni. ẹ wo èmi ò ní kí ìṣàrẹwà kódà mi ò ní kí ìṣègbìn àmọ́ wọ́n ní kí n tó wù ní wá n tó dáa tó rẹwà ó wá bọ́ bẹ́ẹ̀ bí nǹkan bá rẹwà tí ò bá wọn ní nǹkan. ọ̀rọ̀ ńlá. olórí. Mm lóòótọ́ ni ẹwà rẹwà ṣùgbọ́n kò hun èmi mo sì mọ̀ yí pé ó ti ń gbọ́ wọ́kọ́wọ́ tó bá gbìyànjú ẹ̀ tó bá dá ṣàkàṣà yóò bẹ́kùn mi ń bùbá ǹjẹ́ kó mọ̀ pé ọba lọ́la ni mo ṣe. ẹ̀là lọ̀rọ̀ tá ò bá là ó lè lọ dìjà adéyanjú ìwọ náà mọ̀ ẹ́ pé ẹwà ti fẹ́ kábíyèsí kò sì sí ẹni tó lè fẹ́ sílé mọ́ ọmọ kékeré ara ẹ̀ sí ni ẹ kí ni kìtì ẹ ṣe jẹ́. ìdáhùn sí ìbéèrè yìí olórí mm. ọwọ́ ẹ wà fún ara ẹ ló wà o wọ́n ní awọ ló máa ń tẹ̀ ìwọ̀n ara ẹ ló mọ̀ eh, títẹ̀mí ni mo sọ ohun èmi ò mọ tẹlòmíì. ẹ káàárọ̀ olúwa mi ara ò mókun síbí. ah adúpẹ́ òjè ọmọ mi ìwọ ń kọ́ àlàáfíà ni mo jí mo ní wá béèrè pé kí ni n ó jẹ láàárọ̀ yìí ni. wo ẹ wá ṣe kí ni kàbí kí ló kọ rẹ mo ti sọ fún yín pé lẹ́yìn ìyá mi tàbí ìyàwó tí elédùnmarè bá pèsè fún mi ní ọjọ́ òru tàbí bí sìnìkan ni kí wọ́n mọ dáná oúnjẹ fún mi bí ọwọ́ bá wá yún ọ tó ò lè fi gbògiri tó ò lè kí bọ́ná tó ò mọ tó fi ṣe lọ́mọ dáná oúnjẹ fún kọ́bápẹ́ tàbí ìlú sìnì. Ah, ah, kí ló dé kí ló ṣe fún ẹ tó tó bá òun ìwọ jẹ́ kí n lé ẹlẹ́yọ̀rọ̀ dìnà náà ká tó máa bẹ́ẹ̀ di ẹ̀wí. ìyá wa ṣé ẹ mọ̀ wípé àbùkù tó bá kẹni méjì ó ti kúrò ní àdá kan ìyóhùn ti di ẹgbẹ́jọdá àbùkù kàn mí wọ́n tún fi kàn mọ́ mi ọ̀nà wo mo wá fẹ́ bá gbá ìyẹ̀wù já báyìí ẹ là mí lóye. Hey ṣe sùúrù ṣe sùúrù orí a ti ẹ̀ ṣaṣẹ́ sí o a ní ṣaṣẹ́ sí o géyìn òun ó dúró lẹ́gbẹ̀ẹ́ kan báyìí ṣé ojú wa ń dùn òun ni àbí yóò pọ̀ òun ò dẹ́wà mọ́. ẹ̀yin náà wí báwọn. tó fi adogun pé a fẹ́ wà bẹ́ẹ̀. Ah, ojú mi sọnù mo rí mú e. yóò fẹ́ ni o àfi kó yá fẹ́ ni òyà kò fẹ́ kẹ́ni àfi kó fẹ́ ni. wo èèyàn mẹ́wàá ń pè ọ́ ọlọ́run gbàgbọ́ yà ńgbà tí etí ọ̀hún ó bá fi fẹ́ ẹ̀ já dànù fúnra rẹ̀ kọ́ ni ó dáhùn. yọ dáhùn ta ni ń di akú arápá níwájú ọdẹ akú yányán. owó <laughs> ìwọ ṣe sùúrù sátì ẹ̀jẹ̀ á ṣe àyẹ̀wò sí iná ká tó wá mọ irú ọwọ́ tá a bá ẹ èèkún abárayìgì alùfọ̀n lọ́rùn kèrègbè adìá fún olùkòsí ọ̀pẹ tí ìṣọmọ ọlọ́run àsáàdì ifá ìwọ lọmọ olùkòsí ọ̀pẹ ifá ìwọ lọmọ ọlọ́run àsáàdì ifá gbà mí mo dé o ó yá ifá gbà mí lọ́yẹ̀. Mm. ológoṣẹ́. ológoṣẹ́. Hmm. àti kí tún bá ní o. Hmm. ìrẹ̀tẹ̀ ọ̀tún ẹsẹ̀ kan ọ̀la tábójú ilé wọlé ká gbọ̀nà ẹ̀bùrú jáde adíá fún ológoṣẹ́ tí í ṣẹ̀gbọ́n ọ̀kín ìṣẹ́ ló dé òṣì ló gbọ̀nà ni wọ́n fi mówó kan kéèjì tí wọ́n gboko aláwo lọ ẹbọ ni wọ́n ní kí wọ́n wá ṣe ológoṣẹ́ gbọ́ rírú ẹbọ ó kọ̀ kò rú ó gbèrò àtúkéṣù bẹ́ẹ̀ ni òtù ó pawó lékè ó pèṣù lólè ó wá wojú ọ̀run yànnàyànnà bí ẹni tí ò ní kú mọ́ ó kọ tí ọ̀gbọ́n ìsáláwo ọ̀kín nìkan ló wá fowó tiẹ̀ ṣètùtù ẹbọ tiẹ̀ ló wá da aládàjù olóògùn ṣẹ́ sì lẹ́gbọ́n ọ̀kín olóògùn ṣẹ́ wá fi ìwà rẹ̀ darí rẹ̀ nù. ẹ rí olóògùn ṣẹ́ àtọ̀kín láyé ìgbàanì ìmúmú ni wọ́n bàbá kan ìyá kan ń ló bí àwọn ẹyẹ méjèèjì atẹ́gùn ló wá aṣọ wóòdì tí wọ́n fi gba kó aláwo lọ. Hmm. ń pé akúnlẹ̀ ayanpín adélé ayé tán lójú ń kán ni bẹ́ẹ̀ àkúnlẹ̀yàn ládélé ayé bá díá fún ọlọ́fin àfẹ̀sùwò ríro fọ́ ó rokoroko ó fogún ọdún rokoroko kò rérè oko ó fọgbọ̀n oṣù yẹ̀nà yẹ̀nà kò rérè ọ̀ràn wọ́n ní kó ka kí mọ́lẹ̀ ó jàre ẹbọ ni kó ṣe hmm. torí ká figi nagi ká lè gbóhùn gi ká fọ̀pẹ̀ nàpẹ̀ ká lè gbóhùn ọ̀pẹ̀ rírú ẹbọ ní ń gbé ni àìrú ẹbọ kò gbènìyàn ẹ wá bá mi ní ti ṣẹ́gun ọlọ́fin ló dá fáńjọ́ náà lọ́hùn nígbà tí ò ṣe nígbà tí wọ́n wá ṣe fáyì fún un tó rúbọ tán ẹ gbọ́ gbogbo nǹkan lọ́fin bẹ̀rẹ̀ sí ní dà hmm. ijó ní ń jó ayọ̀ ní ń yọ̀ oyin awo àwọn awo yin fá ẹsẹ̀ tó nà ijó fà á ń pé ire ni mo yàn mo yàn re o ire ni mo yàn mo yàn re ire ni mo yàn ló jáyé ó yẹ mí ire ni mo yàn mo yàn re ìfà wí bẹ́ẹ̀ ìfà fìtì. Hmm, bàbá ẹ ṣeun kí wàá ní ṣíṣe báyìí. ẹbọ ni ẹbọ láṣẹ ẹbọ ọ̀run yín ah. àkúnlẹ̀yàn là á pè ní ọ̀run ẹni n ta àkúnlẹ̀yàn tá ń délé ayé wá bá ṣe rí bẹ́ẹ̀ bá ti lè bọ ọ̀run yín tán ẹ wàá mú ojú yín kúrò ní gbogbo ẹni tí wọ́n ń ṣe láàrin ìgboro èyí tó túmọ̀ sí pé ẹ fìra yín pamọ́ sínú ilé fún odidi ọjọ́ márùn-ún ẹ ní jáde ẹ gbọ́dọ̀ roko ẹ sì gbọ́dọ̀ rodò. ọjọ́ márùn-ún. bẹ́ẹ̀ ni ṣe rí lẹ́yìn ọjọ́ márùn-ún ẹ̀yìn ni láwo. ẹ ṣeun bàbá àbádúpẹ́ o ẹ ṣeun wa o kí ni ẹbọ èmi lohun ètùtù gan-an. yóò dáa fún ẹ ǹdẹ ẹ̀yin dà ẹ jẹ́ àlọ́. ẹbọ kọ́ ẹbọ ni àkàóró kan ló kéré jù wọn ò ní fi rúbọ ifá tí wọn ò lè balẹ̀ kún wọn mọ́ béèrè ẹbọ wọn fi sí wọn ni. ẹ̀gbọ́n mi ohun ẹbọ yìí mọ níwọ̀n ẹ̀já ṣe ilẹ̀kùn téèyàn kan kankan tí ò sí wọ bópẹ́ bóyá onílé ò sí. Hmm, mo gbọ́ n ta ṣe làá wí ẹnìkan ìṣáà jí àná rẹ̀ níyàn àbí wo èmi ológun sẹ́ o ó kan tó lójú òun ló kéré jù wọn ò ní láti fi rúbọ ah, òṣàbò lè gbèmí fi yílẹ̀ bó ti bá mi ó dáa mo gbọ́ yín ẹ bẹ́ẹ̀ bá lè ṣe yẹn ṣé ẹ ṣàlè ju olé ọjọ́ márùn-ún. ṣé ò rẹ̀ ọ́ ṣé ẹ̀jẹ̀ ò ta sí ọlọ́pọlọ wọ́n ní wọ́n ṣe nǹkan kan ah, àbẹ̀wò ni ká gbẹ́dọ̀ títí títí ká tún mọ̀ tutọ́ ara wọ́. ó dáa ń lọ ṣẹbọ lórúkọ àwọn méjèèjì àmọ́ ẹ dákun ẹ̀gbọ́n mi ẹ dákun ẹ gbìyànjú àti dúró lé ọjọ́ márùn-ún tí wọ́n wí yìí o ẹ dákun o. Hmm. mo rí para rẹ kò tọrọ hmm, mo rí bẹ́ẹ̀ kémi dúró ńlé kí n mọ lóko láfódìdí ọjọ́ márùn. Hmm. Hmm. Eh, gbogbo oko látẹ̀ ń lọ láti jẹ ẹ kí ló dà fún wa náà. ẹ̀yin sàn jẹun. kí ni ohun tó dà fún wa náà ẹ wí mi. ẹ̀gbọ́n mi ńbo ló dà. ìbọn bọ àsálà ni kí n tiẹ̀ mo ní kí n tiẹ̀ ṣé nǹkan mi wà ń bẹ ni mo ní wọn ò rúbọ wọn ò sì dúró lé. ẹ ṣé bẹ́ẹ̀ bá roko lájọ kan sẹ́yìn ní ẹ má débi ẹ fẹ́ dé ni. ibi mi ò ta lèmi ò bí wọn bẹ́lẹ̀ bọ́tọ̀ mi sọ ìwú ẹlẹ́gbẹ́ ìbéèrè ń loko lójú méjèèjì gan kéka wà ní ìmọ̀ lọ. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi. Ha. ẹ ǹlẹ́ wàlẹ̀ àpọ̀lẹ́ o ẹ dákun abúlé onítòtò ni mo béèrè. abúlé onítòtò. òrùlé abúlé onítòtò náà lẹ ń wò lọ́kàn ní kété tẹ bá ti la ọ̀nà yìí já abúlé onítòtò lẹ́ẹ̀kan ṣé kò sí o talẹ̀ bèrè mbẹ́. ológoṣẹ́ àti àbúrò rẹ̀ ọ̀kín ni mo fẹ́ rí wéré kò sí láburú. ẹ dákun ẹ má bínú pé ìbéèrè mi pọ̀ o ṣé òsì tẹ fẹ́ rí mu. ó ti o mo kàn fẹ́ bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ kan ni kò sí láburú kankan. ọ̀wẹ̀ bẹ́ẹ̀ni. ẹ bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ. bẹ́ẹ̀ni. ẹ tó sẹ́yìn bẹ́ẹ̀ bá ti wọ abúlé onítòtò hmm. ilé wọn lẹ́ẹ̀kọ́ kàn lápọ̀ tún báyìí. ẹ ṣe ẹ dákun ṣé wọn sábà àwọn méjèèjì nílé. ẹ bá wọn bẹ́ẹ̀ sì bá àwọn méjèèjì ẹ bá kan nu wọn. ọ̀dà hmm. ẹ ṣe mo dúpẹ́ hmm. ifá ó gbè yín àwọn ọmọlẹ̀ ó tì yín lẹ́yìn ẹ ṣeun gbẹ́rù. ara bolo ń yóò bẹ̀ á lọ́wẹ̀. Hmm. bọ́ọ̀kìn bá gbaṣẹ́ kíṣẹ́ lẹ́dẹ̀ mi yóò dáṣẹ́ rẹ̀ ṣe nígbà ó bá bẹ̀ á lọ́wẹ̀ nígbà ló yóò tó sọ tí a padà ọ̀wẹ́ kọ́ àárò ni. àgọ́ onílé yìí o ẹ kú dédé ìwòyí o ẹ ǹlẹ́ o bàbá. ẹ ǹlẹ́. Ah, ẹ dákun o tálẹ̀ bèrè o. èmi ni ẹ̀là òjíṣẹ́ olódùmarè ni mí ológoṣẹ́ àti ọ̀kín ni mò ń béèrè. Ah, ẹ káàbọ̀ bàbá. ẹ ǹlẹ́. ṣé kí n bá yín gbé ìjókòó àbí kí n bá yín bomi. ẹ ẹ ṣeun ẹ má ṣe ìyọnu ohun tí mo bá wá kì í sọ̀rọ̀ ìjókòó. Ah, ó dáa. bàbá ẹ̀gbọ́n mi ni ológoṣẹ́ o orúkọ tèmi sì ni ọ̀kìn àmọ́ àìpẹ́ yìí ni wọ́n jáde wọn sì ní pẹ́ dé àmọ́ tẹ́ bá lè dúró wọn lọ pọ̀ wọn wá fún yín. ó ti o ẹni tí ire bá ti bá nílé òun ni ire dúró tì hmm. ẹni ọ̀rọ̀ bá sì bá lọ́ọ̀dẹ̀ lọ́rọ̀ jókòó tì hmm. mo ń bọ̀. Ah ah ah ah ah ah ah ah Baba, ẹ dákun ṣé ẹ̀yin ni gbogbo àwọn àlejò yìí tẹ̀lé wá. bẹ́ẹ̀ ni èmi ni ṣùgbọ́n ìwọ ló ní gbogbo wọn bó ṣe wà yìí. ẹ èmi ẹ a gbọ́ ti àwọn ẹrú yìí ẹrù tí wọ́n rù sí orí ńkọ́ níbo ni wọ́n fẹ́ sọ̀kalẹ̀ sí. ẹni tó lẹ́rú ló lẹ́rù ẹni tó sì lẹ́rù náà ló lẹ́rù ẹ gbogbo wọn àtẹrù àtẹrù tó ń wò ìwọ ló ni wọn ẹ̀yin ò ní kọ́kọ́ o àti owó yìí pẹ̀lú. kí lẹ wí bàbá. gbà ìwọ ló ní. èmi ni mo ní owó yìí àti gbogbo nǹkan tó wà nílẹ̀ pátápátá ah ẹ ṣeun wá bá o ẹ ṣeun o. ó yá kúnlẹ̀ kó o gbàre. ah ẹ ṣeun o ẹ ṣeun bàbá. orí ilẹ̀ la wà yìí o ilẹ̀ ọ̀gẹ́rẹ́ alápò ìkà kò ní gbé ọmọ ní rèwerèwe. àṣẹ. ẹnìkan yìí bínú ilẹ̀ kó sọ pé òun ò ní rìn lórí ilẹ̀ mọ́ hmm. aráyé ò ní bínú ẹ. àṣẹ. ojoojúmọ́ ayé nilẹ̀ níyì ọmọ hmm. níyì títí ọjọ́ ayé ẹni. àṣẹ àṣẹ baba. wàyí o ṣó orí àwọn ẹrù wọ̀nyí aṣọ aláràbarà ló kúnnú wọn hmm. aṣọ aláràbarà kò ní tán lára ìwọ ọ̀kín. àṣẹ o baba àṣẹ. o ò tún wọ ìkísà mọ́. àṣẹ bàbá. ṣùgbọ́n o ìkìlọ̀ ẹ̀ ni wípé o ò gbọ́dọ̀ fi ohunkóhun nínú àwọn dúkìá ìtọrẹ. mo gbọ́ baba. ẹ ṣeun gan ẹ ṣeun bàbá. bóò ní ṣe é ti kó gbogbo ẹrù wọlé gbogbo ẹ̀ mo ti kó sí àgbàláyà wa. ẹ ẹ bó lẹ so ẹran mọ́. mo wà ní àgbàlá àgbàlá náà mo sọ sí. ẹ̀yin náà dàbọ̀ àwọn ẹ̀ kó ọ̀rẹ́ mi ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ti ń sọ̀rọ̀ lọ́pọ̀ òfin mo ní òfin o má pẹ́ o. yàrá mo ti jíṣẹ́ fún ọ. ṣùgbọ́n ìyẹn náà ti dàbọ̀ àwọn kó tó bá wọn wọ wọlé lọ. Ah, ah ẹ mà kó àtàrọ ẹ̀gbọ́n mi ó mà yà yín lé ni. ọ̀rọ̀ òjò ni àti pé ah, ah. Ah, kí ni ìṣẹ̀lẹ̀ gan-an ṣé mo sílé wọ̀ ni. ẹ kò sílé wọ̀ ẹ̀gbọ́n mi ẹnu àrò náà lẹ kogi sí ẹ já wọlé bẹ́ẹ̀ ti sọ òjò ń rọ̀ ó yá ẹ̀yin ẹ wà gbàlá ẹ mọ̀ wà lọ o. mọ wọlé bọ̀ ẹ káàbọ̀. ẹ̀gbọ́n mi. ẹ ò dà nígbà tí wọ́n ti rí báyìí nísìn ẹ̀yìn kémi náà mú lé. ara o tèmi ni ẹ lè mú o. ẹ̀ẹ́n àtà yẹn wò mí eléyìí yóò sì dá lára mi dáadáa. Ah, ẹ̀gbọ́n mi tèmi leléhùn náà ẹ lè mú o. ó di méjì ẹ jẹ́ nǹkan bẹ́ẹ̀ ń wá náà. ah eléyìí náà sì dá. Ah, ah, ẹ̀gbọ́n mi ṣé ẹ fẹ́ wọ sóbìnrin ni ẹ lè wọ̀ O aṣọ obìnrin ni. ó dà ewo ní èyí tiẹ̀ ń bẹ̀ gan-an ogun mọ́mú yìí tèmi ni mo mú yíwù tèmi ni ó ti sú mi èwo ni èsè tẹ̀ ń bẹ̀ gan. aṣọ obìnrin ni gbogbo rẹ̀ lè wọ̀ ṣé ẹ fẹ́ wọ aṣọ ni. Hmm. ó yé mi ó yé mi dáadáa Gbàdàmọ́sí ti ń lùlù àbùkù kó máa rántí pé àìbùkù tí òjò náà yìí sọ̀bọ̀ o ah, ah. ṣe bẹ́ẹ̀ ni ò sí nílé ewúrẹ́ rẹ̀ bì kan nítorí pé mi ò sí nílé òwa máṣe obìnrin nìkan ó gbà kalẹ̀. ṣùgbọ́n ẹ̀gbọ́n mi ṣé ẹ rántí wípé mo dábọ̀ ọ̀rọ̀ yìí tó mo sọ fún yín mo ní kẹ́ gbọ́ kìlọ̀ ọ̀fà kẹ́ gbọ́ ìpè ọ̀pẹ̀lẹ̀ kẹ́ má kọ́ tí ọ̀gbọ́n yìí ṣẹbọ ṣe rí òun ló délẹ̀ yìí o àìkú fáńlẹ̀ ó ti ń ṣe bí àlà. Hmm. nítorí pé wọn ò gbọ́ kìlọ̀ ọ̀fà ìyún ló mú wọn mú ọ̀kan ju àkó gbáre tèmi mọ́ ah, ah. tiẹ̀ kí n bá lè ṣerú rẹ àbí. Ah, ẹrú bíi bò ó ìdòwò òǹṣẹ́rú ìbejì ọmọ síra wọn wáyé ni ẹ̀ mi o. bó o ti ẹ̀ ń rò kò lè jọ kò lè jọ láíláí à wò kàkà kí dùndùn ṣojúgbà bàtà ìlú yàròde ọ̀tọ̀ọ̀tọ̀ ni ah, ah. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kó wá gbọ́ o kò sájọṣepọ̀ láàrin èmi àti ẹ mọ́ láyé àti lọ́run kó o wábi tiẹ̀ kó o gbà lọ kémi sì wà níbi tèmi wà nítorí pé kí ni o ti dà mí. Ah, tó bá òun ni ẹ̀gbọ́n mi ò dà yín nǹkan tí n bá ní àjọ ní ni n ò dà yín ẹ̀gbọ́n mi. èyí tí mo wí lónìí ó dàṣẹ nítorí pé àbátálágẹmọ bá dá òun lòṣà òkè ń gbà. Eh, kò tún ṣàjọṣepọ̀ kankan mọ́ láàrin èmi ológoṣẹ́ àti wọ́ọ̀kín láyé àti lọ́run àti dọ̀tá ọ̀run ìgbẹ́bọ ó yá. báyìí ni ọ̀kín àti ológoṣẹ́ ẹ̀gbọ́n rẹ̀ ni wọ́n di ọ̀tá ayérayé hmm. tí wọ́n ìfẹ́ rí imí ara wọn lákìtàn dákun njó o tiẹ̀ rántí pé ọ̀kín ń la ṣiṣẹ́ wà. wọn kúkú rántí mm-hmm. àmọ́ mọ́ mo mọ̀ wípé ọ̀kín ni mm. ọ̀kín ni. olówó ṣe ń bẹ nínú ohun tí wọ́n fi ṣiṣẹ́ adéyanjú náà. olówó ṣe ń bẹ ń bẹ mm. ẹ dákun ìyá wa kí ni ìyẹn túmọ̀ sí. ó túmọ̀ sí wípé àwọn méjèèjì wọn ò lè fẹ́ra wọn láyé láyé àbí wò rí wípé kí ajá ó dúró báyìí kẹ́kùn ò dúró báyìí ká wá múrù ẹkùn ká yìí lájá lọ́wọ́ ọ̀rọ̀ yìí ò ní lè wọ o kì í ṣe ní ilé ayé yìí ni wọn ti fẹ́ ra wọn. ìyá hmm? mo tẹ́ Èdùmàrè mọ́mọ́dé àṣẹ̀sìn hmm. ìyá hmm? ẹ dákun ẹ là mí lọ́yẹ̀ èèbo èèbo là á ṣe báyìí iṣẹ́ tó rán mi ni mo ti jẹun o ibi agbára mi dé tó mọ ni mo wí fún ọ ó wá kù sọ́wọ́ rẹ o ọwọ́ rẹ ló kù sí. ó kù sí mi lọ́wọ́ hm? ó ti dà àmọ́ ṣègìdì tí ó sọ fún Olódùmarè pé aláàárẹ̀ ò wá mọ́ epo orí rẹ̀ ó rìn jìnnà ìyá. E ohun tí ò bá ní mú ẹwà ní ọkọ lórílẹ̀ ayé tá a wà yìí adéyanjú òní láya tí yóò fi jẹ́ pé olódùmarè. mo dúpẹ́. káì káì káì káì káì mọ́kẹ̀yìn ẹ̀dán síra wọn jẹ́ kí ẹ̀dán fojúkojú bí kèrègbè méjì ṣe ń wora wọn lọ́nà odò ó mọ̀ pé òpin rẹ̀ kì í yá rẹ̀ èékánná ọwọ́ ò ní yáwọ́ ìkara wọn ò ní yàgbín ó dayé àtúnwá gẹ́gẹ́ ò ní sáfọ́rùn wò mí ọmọ mi bí ajá bá rí egun kí ni mò ń ṣe. ìmọ̀ dọ̀bálẹ̀. bí adéyanjú ọmọ bàbá ti rí ọ yóò mọ dọ̀bálẹ̀ kí ọ ní. àṣẹ. tiẹ̀ ni yóò mọ fẹ́. àṣẹ. yóò sì mọ ṣe tiẹ̀. àṣẹ. bẹ́ẹ̀ ni yóò mọ gba tiẹ̀ ni. wò mí bàbá wa òṣogùn kà máa mọ́ kú díẹ̀ lápò wọn èrò tí ń rè sàlẹ̀ ọ̀bà kẹ́ni mọ́kòtò kankan lé àpẹpẹ wọ ní bẹ níbẹ̀ ó sì ń bẹ níbẹ̀ tọ̀sán tòru náà nù ọmọ onílé tó kọ̀ǹgùn bẹ́ẹ̀ dé sanra àpèjì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ dúró rà. Hmm. òwe àwọn àgbà yìí nítumọ̀ sí mi tẹ́lẹ̀ àfi ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹ̀ wá ṣẹlẹ̀. wípé kí n nà. wípé ogún ọmọdé lè ṣeré fógún ọdún èmi àtẹwà ló wá di fírífírí tójú àti mú tán ríra wọn ìlàrè ìlàrè làwa ń sọ̀rọ̀ bí ohun bàtà ọ̀rẹ́ ìmúmú wá dọ̀rẹ́ àtijọ́ àmọ́ tí ọ̀rẹ́ mi kò yé orí bá òun o. ẹ kú kalẹ̀ o. a ẹ ṣe o. ẹ yà wá ẹ kú àlejò. sórí ọ̀rẹ́ mi tó o bá bínú ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ àmọ́ tẹ́ ẹ bá gbọ́ tẹnu tèmi náà ó rí i pé òye ò bínú ilé ọlá ilé ọlà ilé ọlá ilé ó yàtọ̀ sí ilé ọkọ ẹni tí ò bá wọn débẹ̀ ni ó pé kí wọ́n ṣe ń bẹ̀ gan ẹni bá bá wọn lọ́kọ láàfin yóò rí i pé n ti ń bẹ lẹ́yìn ẹ̀fà ó jòjé lọ sórí ìwọ̀nba ló lè jáde fòkì mọ́ níwọ̀ntúnwọ̀nsì làwọn rẹ̀ tán gbọ́dọ̀ mọ̀ wá wá bóde ò bá wá lẹ́sẹ̀ ńlẹ̀ kó ní kìmí ayọ́bọ̀ tún gbọ́dọ̀ bá wọn débẹ̀ kódà fírífírí lèmi àtọlọ́kọ̀ tó wà mí wáyé gan ríra wa ṣùgbọ́n tẹ́nìyàn ò bá ní purọ́ o iyì tí ń bẹ ń lé adé ó pọ̀ ju ya abẹ lọ. kò tiẹ̀ sí yá kankan ń bẹ̀ ìlú tí ò sófin ẹ̀sìn ò mọ̀ sí ń bẹ̀ ẹ́ béèyàn ò kì í ṣayaba tí òun ṣayàjòyè bó jẹ́ aya aráàlú lásán lásán wọn bá níyàwó gidi gbọ́dọ̀ mọ jáde kiri mọ́. <laughs> ó mọ̀ dá lóhùn ó lé ni ó rọ̀ ni ó dùn ní ó ni. kó o mọ̀ fẹ́ kúrò ń bẹ̀ mọ́ <laughs> ẹ dúró ẹ bá ń bẹ elédùà kọ́lọ́hún ó jẹ́ kárẹ̀ mọ́ ó mú mi lóró ọjọ́ tán fẹ́ ṣe yìí. ẹ jẹ́ mọ́ tọ̀ra yín bẹ́ẹ̀ bá ní nǹkan gidi tẹ́ níjọ́ náà ẹ jẹ́ mọ́ wà kẹ́ ẹ lọ rèé ṣe ara ẹ mọ̀ mọ̀ níyàwó fẹ́. èmi náà kàn sí ẹni. <laughs> àmọ́ sọ̀rọ̀ ẹ̀ mi àrẹ̀mọ kò níyàwó fẹ́ wọ́n mọ̀ ti lu agogo ọ̀túnla mọ̀ ní ìdíje ijó náà. Ah, ah sọmọ jàmíyàn ni ìsàlẹ̀ ráàfin ti ọ̀dà náà bẹ́ẹ̀ bá gbọ́ tèmi ẹ̀jẹ̀ ń sìn yín sọ́nà. a gbọ́ sìn wá sọ́nà. Ah, ẹ wo wọn ò ní lè sìn yín kọjá bí iṣẹ́ mọ̀ kó lórí èsì yàn púpọ̀. ọ̀rẹ́ mi ó tiẹ̀ gbìyànjú bá wa káàfin. kélédùmarè ó má sì tún kọ àtúnrí o. àṣẹ ìdùmarè ẹ wo mo rí yín lọ. ọ̀rẹ́ mi ó dìgbà. ó dàbọ̀. <laughs> wá wá wá èmi ní sọ̀rọ̀ rẹ̀ náà kí ni wàhálà tiẹ̀ pé kí ààrẹ mọ́mọ́ lò lórí ó fẹ́ rúkù ohun kan náà ló fẹ́ fọn fèrè yóò sì túmọ̀ pé ló gan ọfẹ́ èmi ṣáà mọ̀ pé báfínjú bá lọ́kọ tán ọ̀bùn náà padà ní tiẹ̀ ni. ọ̀rẹ́ mi ọ̀rọ̀ rẹ̀ yé ó sì yé mi náà onígẹ̀gẹ̀ àtàsùpàlà wa méjèèjì ọ̀rọ̀ wa yéra wa àní kọ́lọ́hún ọba ó bá ń kó yọ tí a lọ. Mm. Mm-hmm, ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. ẹ ṣe mo dúpẹ́ wọ́n jó àbẹ́rí àwọn àgbà àwọn àgbààgbà tí wọ́n jókòó yìí àwọn bàbá wa tó wà ń kalẹ̀ yìí àwọn màánú wọn sọ̀rọ̀ kan wọ́n ní òmẹkún sun òmẹrìnrín yóò máa ṣòro díẹ̀ fónítọ̀hún láti rá láàánú. No ẹ wá wo bí ó dá mi lójú ó dá mi lójú débikíbi pé a ní sunkún ká tó pàdé aláàánú wa. ẹ wo ẹ wo ẹ wo ká má gbára wa lákòókò nítorí àwọn ọmọ tójú wọn gún régé nítorí àwọn ọmọ tójú wọn gún régé tí wọ́n dùn wò tẹ́wà ń bẹ lára wọn wọ́n ti wà ń kalẹ̀ láti fijó dá wa lára yá. àyànlérè mo fẹ́ kó o tọ̀pá bọ́ọ̀lù káwọn ọmọ oníjó ìwà bẹ̀rẹ̀ ijó ní pẹrẹwu. kára ó lé o kára ó lé o ẹni àkọ́kọ́. eléyìí ọ̀kárẹ̀ ọ̀kárẹ̀ àwọn ni o. ọ̀kárẹ̀ láì o ṣeun. èwo ni jọ. Ah, ifan ni. Ah, fílẹ̀ jọ ọmọ jọ ọmọ pé téèyàn bá rọ dúdùn fún ọ yọ ọhọra dé egun <laughs> ṣé o ti mú dé. o ṣeun yọ yọ kò ní yẹ ẹ lẹ ìwọ máa lọ ń tiẹ. ọ̀kárẹ̀ láì kẹ́ni burúkú ni ń jẹ ọmọ. wọ́n lẹ ní í wá. bẹ́ẹ̀ ni madé yìí ara rẹ balẹ̀ o ti gbọ́ ǹlẹ́ okú oríire oríire ní ti rere ìrere ò lórí àgbẹ̀rùkà oríire ní tiẹ̀ wo o ti soríire ìwọ làrẹ̀ mọ́ tọ́ka sí pò ń fẹ́ bẹ́ẹ̀ ni ilé ẹ̀ dùn mọ̀jà fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ mm. torí àròjọ́ musolókun. Mm. ọmọ ọwọ ẹwà ẹwà. nǹkan kan ò gbọ́dọ̀ ṣe o èèrà ò sì gbọ́dọ̀ rìn wo àpọ̀nyè ló tiẹ̀ wá pọ̀n àpọ̀nyè ló pọ̀n ẹ ṣeun ìyá wa. ẹ̀yin olóye eh. kí ló kúkú. Ah, ah, ah, ẹ̀yin àbẹ́ ògbọ́ mi ẹ̀yin olóyè wọ́n ní ẹni tó ṣubú ó ti parí ìjó. pátápátá. nígbà tá a ti fa ìjẹ̀ṣà lé onídìláàlì lọ́wọ́ báyìí. ẹ n tó bá mu òòṣà òun ni kó fi mú onígbèsè ẹ̀ ṣe. Ah. dáadáa ni ó tiẹ̀ fi wọn. Ah. àwa ti wẹ̀ báyìí àti yẹn sọ̀rọ̀. Ah, ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ ní dààmú ojú òní tì yín ẹ ṣe ẹ ṣe. Ah, wọ́n ní bá ṣe fẹ́ rí bẹ́ẹ̀ náà lórí ṣèwé láòdì. àrẹ̀mọ ohun tí mò ń bá yín sọ náà ni pé kẹjá ṣe kínní lọ́kànkàn a ní ẹjá ṣayẹyẹ ìgbéyàwó yìí náà ẹ sáà mọ̀ pé èmi náà ìsọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn òbí mi àti pé ẹni tó yẹ ká fi jó àti ìlúfẹ́ ni mí. <laughs> Abímbọ́lá ó yẹ kí wọn náà mọ̀ yìí pé èmi fúnra mi mo tó ó mọ̀. Eh, sórí wòye ẹ̀ e báyìí pé ǹjẹ́ tí a bá mú ayẹyẹ ìgbéyàwó ìta bá ṣe é pọ̀ mọ́ ti ìwúyè mi bó ni ó ṣe dùn tó o máa dúró àwọn èèkàn ìlú tí ó péjú péjọ síbẹ̀ ni eh, o máa dúró àwọn lọ́balọ́ba lórí adé lórí adé tí ó wà ńbẹ̀ ni ah wọ́n yé ń tán ìyún ò níyì ju tàkọ́kọ́ tó kọ́ ń rò ń lọ eh, yóò dùn gbọ́ngbọ́n ó kàn sí. Abímbọ́lá o Abímbọ́lá Àlàkẹ́ irun orí rẹ̀ rèé o tó túmọ̀ sí ẹlẹ́dàá rẹ̀ ó yá tara ṣàṣà kó wá jẹ́ mi Abímbọ́lá o torí eré tètè ń teku agége ìta bá wí fọ́gbọ́ lọ gbọ́gbọ́ èyí tá a bá wí fọ́gbà lọ gbàgbà Abímbọ́lá o ewé rẹ̀kùrẹ̀kù kan ò ní fàkóta yọ ọ̀nà abiyamọ ò ní gbẹ́kun ọmọ rẹ̀ kọ́ mọ́ta ti wèrè Abímbọ́lá o káàbọ̀ urìn mo mọ̀ fẹ́ sáré rán oníṣẹ́ kan ni. àtúbọ̀tán ṣe kókó má ṣe ká o ẹ̀sán àké. kódà ìwọ gan inú mi. Ah! Ah! inú mi o ah! yé inú mi. ẹ gbà mí o ta ló wà láti oh! Oh! olórí. Oh! fọkàn ẹ balẹ̀ fọkàn ẹ balẹ̀ kò ní í ṣe àbímbọ́lá bímbọ́lá. bímbọ́lá akọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ ló. yé yé. Bímbọ́lá. yé. ha. Bímbọ́lá kí ló ṣe. kò sí nǹkan kan. kí ló ṣe. ẹ gbà mí o. ọlọ́run ẹ gbà mí o yé. ọlọ́run ọlọ́run ọmọ tó gbọ́dọ̀ kú Bímbọ́lá ọmọ gbọ́dọ̀ kú tèmi kan mo dára. Bímbọ́lá jọ ẹ gbà mí o. Bímbọ́lá Bímbọ́lá. oúnjẹ wa ń kọ́. kí lè wí wọn tún jẹun ṣé ó tún yẹ kó o jẹ pẹ̀lú gbogbo ohun tí ń ṣẹlẹ̀ inú ààfin inú ẹ̀bù. gẹ́gẹ́ bí pè mí kú. ó màmá síbi tí eṣinṣin kì í wọ̀ o kì í wọ̀ láké kì í wọ̀ lóko kì í wọ̀ lọ́la tó fi délé ọ̀wá ọ̀ràngún ọ̀nà ọmọ o gboyè o. ìlú ayọ̀ ká fọ tápà mi ògbó omi là kọ́ fọ lákàmbáyà. ẹnì ṣó lókè ọjà gbẹ̀gẹ̀dẹ̀ fẹ́ gbiná. ètò màmàdé. ẹ̀yà ìwúni ah! ah! ṣọ́ báyìí wọ́n ti lọ. Ah, adéyẹjú ọmọọba ǹlẹ́ ẹ kú rọ́jú ẹ kú ara fẹ́ra kù Èdùmàrè ò ní jẹ́ arírú ẹ̀ mọ́. ẹ ṣeun òyì tá a tún rí nù ọ́ ní ojú wa tún kàn nù ọ́. ẹ fọkàn yín balẹ̀ ẹ̀yẹlé ló ń bá wọn tàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nísìnyí ẹ di ẹ ṣetán láti lọ́wọ́ sí. ẹ̀yin àbẹ́ ẹ̀gbọ́n tèmi ó tiẹ̀ wúre yìí òní lòní jẹ́ ẹni abẹ̀lọ́wẹ̀ lónìí ni kò ní dọ̀la ẹni burúkú ti ń bẹ nínú òkùnkùn ti ń ta fà á sínú mọ́lẹ̀ lónìí làṣírí ọ̀hún sáwà awo òní la fẹ́ mọ̀. bí àwọn awo ṣe wíwùn bá a ṣe ṣe nù ṣùgbọ́n bolòkú ọ̀hún gan wà báyìí. a fẹ́ rí i bẹ́ẹ̀ ni a fẹ́ bá a ní gbólóhùn ojúkòrò ìpò ojúkòrò jẹ àjọ fẹ́ fojú rinjú. irú ikú tó pa gan-an yóò lè ṣàlàyé fáwọn awo. ń bẹ́nu lè ń bẹ́ńyẹ̀wò tó sùn kalẹ̀ gbalaja tí ò lè fọhùn ó gbapá kò ṣeé gbé ó gbẹ́sẹ̀ rẹ̀ kò ṣe gbé. má jẹ́ ọba ọlọ́kàn jẹ́. sonule. bẹ́ẹ̀ ni àwù. kò kà mọ́ àgbàlagbà. èyí ti rí. ọ̀ya. ẹfun ni abẹ́ẹ̀dì kò gbọ́dọ̀ jẹ bẹ́ẹ̀. àrẹ̀mọ abimọlára. kò yé mi náà yà á yín látẹ̀ sí àbí kí a lè lè nǹkan mi wọ ní. Eh, eh, omi tẹ omi omi fẹ tẹyìn ògùn lẹ́nu nù ìwọ wọlé lọ wọlé lọ wọlé lọ. Hmm, wọnú lé lọ ń tiẹ. ẹbí bọ́dá wa lọ. olúwo eh? ẹ̀yin ìwà rẹ̀ fà. aláàárẹ̀ fẹ́ ra lérè. irọ́ ni bó bá dodo ẹbí rere sóhun yìí gbé ẹmú yàrá kẹfí sóhun arọ àgbà yìí gbọ́ báyìí kò mọ yẹrẹ bí ẹni pé kò rálẹ̀ ẹkin ẹ̀yin ìwà rẹ̀ fa ojú ogun máa yá o. ẹ̀yin ìwà rẹ̀ fa ojú ogun máa yá o. bẹ́rù bá kọlẹ̀ tó bá kọ òkè ó níbi àágbé sí. àbọ̀rẹ̀ nílá eré gbódù ọ̀ní. ẹ̀yin ìwà rẹ̀ fà ojú ogun màyá o. <laughs> èmi ó tán àbí ọ̀tán mo wí fún yín mo pé ìyẹ́lẹ́ mọ̀ wò ẹ ò lẹ́yẹ rí rárá apá àwọn ni wọ́n kì í kági ọ̀sẹ̀ apá ìkúté ilé òní káwùsá ẹnu kò yí kiri báyìí náà ló mú dúdú tẹ́ ẹ mọ̀ wò lẹ́ ń wo òun ẹ ò lè mí mú o ẹ ò lè mú mi láéláéláé mò ń tẹnumọ́ fún yín àgbàrá ni mí wọn ò ṣe é dínà mọ́ hmm. ibi tí wọ́n rà síbi tí ọ̀gẹ̀dẹ̀ ló dé yìí o. ní kọ́ lọ́mọ ó kìlọ̀ fún ọmọ rẹ̀ ẹni bá dùn mí lọ. tó wọn ní bọ́bá rúni lójú ilẹ̀ làábi léèrè o bí làkọ̀sí bá kọlà báyìí hàn nú ọmọ ẹni o bọ́dọ̀gìnì bá gorí àjà ojú tó lé ojú tó koni ọ̀yẹ́là. ẹ̀yà wo oògùn bírímù bírímù mo rí o ìṣe ló dúdú bàtàkùn oògùn báwo ẹ̀yin ọmọ oríwo èwo là á tún ṣe báyìí o torí pé ẹ mọ̀ pé ẹ̀tẹ́ àwo ẹ̀rín ògbèrè ni o. àwo ò ní tẹ́ tó bá wá kọ̀ràn káwo tẹ́ àwa wa mú wọ̀rọ̀kọ̀ àfi ṣàdá. ògbèrè lọ́gbọ́n bẹ́ẹ̀ni ọgbọ́n yàbí ọ̀nà bẹ́ẹ̀ni bọ́gbọ́n bá pin. a tún mi dá ẹ wá jáde. Hmm ẹ wò ó àwọn àgbà bọ̀ wọ́n ní bẹ́ni tá a tẹ̀lẹ́sẹ̀ mọ́lẹ̀ ọ̀bá tí jàjà bọ́ ẹni ó tẹnilẹ́sẹ̀ mọ́lẹ̀ gan ò nísinmi o àwọn ìwà rẹ̀ fa rán ni sí wa wọ́n ní tá a bá fẹ́ kí gbogbo rògbòdìyàn tí ń bẹ ńlẹ̀ yìí kó níyanjú wọ́n láfi kí adéyanjú lọ fẹ́yàwó ní kọ̀pẹ́kọ̀pẹ́. kò lè ṣeéṣe o olóyè kò lè ṣeéṣe ìyàwó bò tún ni èyí tí mo tẹ̀sẹ̀ bọ́ igan ohun tí ìbọn bẹ̀ náà ẹ wo tó bá jẹ́ pé àìní níyàwó ó ní òní jẹ́ ń gorí ìtẹ́ bàbá mi kọ́ bá yà ọ gbé bẹ́ẹ̀ o. agbẹ́dọ̀ agbẹ́dọ̀ ah ẹ̀dọ́ irú kẹtàkẹtà kẹlẹ́ wa ń sọ yìí èèyàn ló dùn án bẹ̀rù jẹ̀jẹ̀ tí ò fẹ́ kú irú èrò yẹn lè bàbá wọn jẹ ọmọ akínní ọ òun sì gbọ́dọ̀ sojo èé ṣe ọ gbẹ́wò ojo sọnù kọ́ gbẹ́wò akínwọ̀ ogun tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tá a bẹ̀rẹ̀ yìí àjọ rẹ̀ yẹn ni kí ni ṣe ọ ṣe ọ. ó ṣe o ẹ̀rù ló ń ba á ẹni ìjà ò bá ló pẹrẹ lọkùnrin lẹ́nu jọ̀wọ́ sí jọ̀wọ́ lẹ́nu gbàwó sígbàwó ẹ wo gbogbo èèyàn tó ti wọlé sùn bí ìyẹ̀wò ṣé ta bá mọ irú ẹni tó gbógun ti ni lè rìn á mọ irú ẹlẹ́bẹ̀ téèyàn á yàn tì ẹ́ ah Elédùmarè má farapamọ́ jẹ wá ń yà o àṣẹ ẹ wò ó ti tó olórí ó ti tó ẹ wò ó tá a bá ronú dùn sọ̀rọ̀ àmọ̀ ọ̀rọ̀ adéègùn káti ẹ̀ pé adéyanjú ń ṣe bí ọmọdé olórí ẹ̀yìn ẹ̀tẹ́ mára ká ẹ̀ ṣe bí àgbàlagbà àdúrà ní ká máa gbà pé kélérù ọmọ fòfò ṣe ni àbí òfò. kí ni jófò ṣé òfò kan ju. Ju gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sí mi lọ ni ọkọ mi kú láì dàgbà rárá ìyàwó ọmọ mi méjì náà wọ́n tún kú ẹ wá ní Elédùmarè pa mí lẹ́kùn Elédùmarè ti pa mí lẹ́kùn ti bóyá bóyá fàyà mi ra Jésù. olórí wọn ọ̀fẹ́ ó ti tó olórí wọn ọ̀fẹ́ ogun tẹ́ ẹ̀ sọ ó ti tó ó to talk. ẹ ṣe sùúrù. párẹ̀mọ́ ti á níyàwó tuntun báyìí. wọ́n ti ní o ẹ wò ẹ ṣàṣẹ ohun to ń jẹ yìí ẹ wò tẹ́rì bírú yín báyìí pé méjì láàfin yìí máa gbàdúrà kí n kó sopọ̀ ẹ̀rù mi. kí la dé. àwọn oúnjẹ àsìkò yìí náà ni ẹ̀yìn tí mò ń dáná tọ́lọ́tọ́ bí ọ̀yà tó to sínú ẹ̀sùn ẹ wò ó ọ̀rọ̀ mọ yọ̀ṣẹ̀ yín àfin yín o. àṣẹ ìdúná bó wà ní ìyàwó rẹ wọn tuntun ṣe rí. fọ́fọ́ abalẹ̀ ẹni àgbéyàwó bọ̀ wá báyìí karùn-ún ibẹ̀ yìí lẹ́nu ìyàwó ẹ̀ẹ́dọ́nà ìbejì ní yìí ni. ìbejì bíi ti bò ó dá dúró gédéǹgbé ni o kódà n ò ní wájú n ò ní lẹ́yìn dòdò ń dá wà ní mi. ìjìnlẹ̀ yẹn mọ̀ mọ́ rìn o ẹ jọra yín bí ìmú un sẹ́ẹ̀rí tí ẹ bá sọ pé ẹ̀yin lẹ sọ fún mi fúnra yín ni tààràtà kan bá sọ ọ́ ń jiyàn. Ah, sọ́ọ̀rọ̀ ẹ̀wà tó mi ni. irú ọ̀la láàfíà ẹ wo ọmọbìnrin rẹwà ó rẹwà jù yín lọ àbí ọmọ tí ò tí ì rówó tọ́da tó bá wọn tọ́wọ́ ọlábà ẹ̀tẹ̀ tán àwọn èèyàn ò sì mọ̀. ó dáa jù mí lọ èmi ẹwà tó mi lọ́lá ẹwà kẹ́mi ẹwà ń wù mí ẹwà sọ mí dọlọ́rọ̀ ìyá mi ó dà yìí pé ẹ bá ń kán bẹ̀ díẹ̀ sí kínní ọkà yìí ó ti fẹ́ máa há lọ́fun. ọbẹ̀ kọ́ ìtọ̀ ni bàbá ṣe kí á wéré kọ́ dìde kú oúnjẹ oúnjẹ fún mi sìn. ẹ ti bínú. ìní bínú ọ̀ṣẹ́ lọ́ọ̀rẹ́ gbọ́bẹ̀ lọ́wọ́ ẹ̀ tán dáa jù mí lọ bàbá ṣe kí á kọ jáde nu yàrá mi fìyà tí ọ̀dà jẹ ọ́ jáde kú nu yàrá mi. àgbà pé ń kọ gọ̀ọ́rì bá ń lóyún gbé mo gbé mo gbé mo gbé. wọ́n dájọ́ ọkú fún wọn láwọn dájọ́ ìgbéyàwó sọ́nà wọn ò mọ̀ pé yàrá kan ò ní gbẹ̀kùn kó gbajá kó tún gbọ́ lọ́dẹ ògùn fẹ̀jẹ̀wẹ̀ ńjọ́ náà. ọmọ lẹyẹ o ọmọ lẹyẹ àjíhùn torí rẹ mi wá bíi lónìí o irun orí rẹ rè tó dúró gẹ́gẹ́ bíi ẹlẹ́dàá rẹ wọ́n ní ta tí wèrè tèkútélé tèrè tètèǹtèkù agége ọmọ lẹyẹ o èyí tá a bá wí fọ́gbọ́ lọ́gbọ́ gbọ́ èyí tá a bá wí fọ́gbà lọ́gbà gbà abiyamọ kan ẹgbẹ́ kan ọmọ rẹ̀ kọ́ mọ́ta ti wèrè ọmọlẹ́yẹ o ewé rẹ̀kùrẹ̀kù kan yìí fà kó sùnà ọmọlẹ́yẹ o. Ah! tá mọ̀ pé ta ló jẹ́ mi orí ẹni ọ̀ṣà ní jalè lẹ́dẹ̀ ni ọ̀rọ̀ ikùn àwọn àgbààgbà bàbá mi bàbá mi bàbá bàbá bàbá mi ah, ah, ah, bàbá mi. kí ló dé. Eh, ní ọmọlẹ̀yẹ mo pè ara mi mo mọ̀ rí tó mọ̀ jáde inú kòkó àgbà. ara rẹ. bẹ́ẹ̀ ni. ọ̀dà hmm. mo mọ̀ pé àwọn náà ò ní sùn àmì mi tí wọ́n lé náà wọn ò ní sinmi ogun sórí ẹgbẹẹgbẹ̀rún ọdún kò tó rọ̀ rí gbé ìtọ̀ ń lásán ni kò ní domi balùwẹ̀ ń lérí lásán ni kò ní dodo ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọwọ́ mo lè bí jàgà mo lè dùbọ̀ rẹ̀ ó padà lọ́bẹ̀ o ìjì tí ó jà tí ó gbọ́mọdó àgbàgbà lé ò tají padà lọ kó lọ pé. kí mo lọ. mọ lọ. kí mo lọ. mọ lọ lọ pé. ń pè ń pè ó. tẹ́lẹ́lẹ́ bàbá ẹjí ẹ̀fúùfù lẹ̀lẹ́ bàbá òjò òjò kan òjò kan tí borí ọ̀dà adíákúná níjọ́ tí wọ́n lòun ò ṣọ̀kọ omi wọ́n ní ìwọ iná ò lè ṣọ̀kọ omi nítorí gbọgbọrọ lọ́wọ́ ń yọjú èmi ni yóò borí ìrìn ọmọlẹ̀yẹ ó yàtà tí wèrè báyìí kò wá jẹ́ mi ọmọlẹ̀yẹ ooo. adùkẹ́. bàbá mi. lajú lajú kò wọlé oh. oh. lajú kí ló dé. ìdàrú ti bà. adùkẹ́ ọ̀hún ìrọ̀ ìrọ̀ gbéra gbéra wọmi wọmi wọmi ẹni amúregbòdù lọ tẹ̀ nífà òní kúṣẹ́gbó fa babaláwo òní rùkú oníṣọ̀nà ò gbọ́dọ̀ sọ́fẹ́ òkú òní gbé gbogbo kóra bíi ti ọ̀gẹ̀dẹ̀ ẹ̀yà gbéra gbéra gbéra gbéra Oh. oh. ọ̀yà fara rẹ balẹ̀ fara balẹ̀ balẹ̀ àṣírí ìkòkò kò ní tú lójú ajá ó yá fẹ́lẹ́ fún ẹlẹ́gbẹ́gbẹ́ bá mi mọ́ lọ. ń oh èrò tí ń rè sàlẹ̀ ọ̀bà kẹ́ni mọ́kòtò kọ́kàn lé apẹpẹ wọ ní ń bẹ níbẹ̀ ó sì ń bẹ ń tọ̀sán tòru bàbá wa òṣògùn kàmọ́ àmọ́kù bíi ń tí lápò wọn onílé tó kọ́gùn bẹ́ẹ̀ dé sọmọ́ra tètè kọ́kọ́ kàn bẹ́ẹ̀ dókè ọ̀la ẹ̀gún òní gánmọ awo láyé ká tojú ọ̀gbọ̀yọ́. ọ̀wù ìwọ wo ló ń bẹ nílé alára tó lè kókó bí ojú ẹja ṣíjú wò mí kí n wọ̀ ọ́ nítorí pé kangókangó báyìí là á gbóhùn alágogo dùgbẹ̀dùgbẹ̀ là á gbóhùn akèrègbè bọ́mọ owó bá ṣubú lórí ohun òkè ní fọ́ bí ọ̀gbẹ̀rí bá fọ́jú ọmọ awo amúrin tààràgà bí ẹja ńlá bá sọ. So ilẹ̀ omi àlàkọ́lẹ̀ ń tòṣùmọ̀rẹ́ ṣíjú wò mí kí n wọ̀ ọ́ Èdùmàrè ti sọ̀ láyọ̀ àti gbóhùn ìyá àti gbóhùn ọmọ kí la tún wá fẹ́ kún. ẹ ṣeun ìbejì mú bí a ò sì gbọ́dọ̀ gbébejì wọ̀lú wa. ọkọ rẹ ń kọ́. orúkọ dẹ. ìmọ̀ àwa hmm. ni ṣíṣe báyìí o. Ah. kò yé mi ẹ sáré olówó ẹ dákun. ó dáa bóyá kẹ́mi ó ràn ọ́ lọ́wọ́ kí n bọ́ gbé kan ọ̀dọ̀ á bá tèmi ò jìnnà sí àárín bọ́kọ̀ rẹ bá sì dé látoko ẹ wàá gbé lọ́dọ̀ mi á lèmi ń gbé àṣàbí ló kọ mi o kódà ọmọ balógun gangan ni mí. àbẹ̀bí aya mi. ẹ ṣeun ẹni mú mi ra. ìyún un pé ló bí àbẹ̀bí ah, ọmọláyé gbadé mọ̀lá òkè èèyàn ò ní jẹ́ mẹ́sì àgbẹ̀ kó mọ́ làágbò nílé ah, kòkòrò jẹ́ ń gbádùn obì tó gbó ikú daya mi lágara kò jẹ́ kí n gbádùn aya mi àdùkẹ́ ó fi ọ́ lá mi lójú ó fi ọ́ dá mi lágara ó mú ọ lọ kò jẹ́ kó o rójú ráyè kó o ṣàlàyé fún mi pé bèjì ló bí kò burú ọ̀tẹ̀ ilẹ̀ ó gbà yí pé ọ̀gbàrá ni mí wọn ò ṣe é dínà mọ́. òun wá dà. òun dà. ẹ̀dú ah, ah. ẹ̀dú ẹ̀dúró ẹ̀dúró ẹ̀dúró olè ò ní dàgbà kó mọ̀ ṣe lójú fìrí ẹ ọ̀gbọ́rùn wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé kúrò ní ẹ tẹ̀lé mi ẹ tẹ̀lé mi ẹ mi. ìwà ẹ̀fà ṣá ni wọ́n gbé gbogbo wọn lọ́nu yàrá báyìí ibi náà ni ẹwà tó mi wà. Ah. olórí olórí dúbẹ̀ dúbẹ̀ dúbẹ̀ ẹ ẹ rí nǹkan ẹ ẹ mú wájú ẹ mú wájú ẹ ẹ rí bí ẹ láì wọrí ẹ láì wọrí àgbẹ̀ orí nínú ọ̀tẹ́já ẹ láì wọrí ẹ wọ wájú yín. Ah ẹni tá a mú nǹkan mọ̀ rèé. ó ní ó ní nù. àmọ́ ta lẹni tó gbé yìí. ajá ni mí n ò ní sanwó oníbodè kí n tó wọlé. Ah. bẹ́ẹ̀ bá létí tẹ́ ẹgbọ́n téèyàn ń wí ẹ̀yìn ìwà rẹ̀ fà. gànà kùtìjàpá yín fi pọ́n ké wọlé ni kẹ́ ẹ fi pọ́n padà o ẹ yàgò lọ́nà kẹ́ ẹ jẹ́ kó máa wó lọ ìyẹ́lẹ́ ó mọ̀ wò. láwọn oríwọ́gi wọ́n láwọn oríwọ́gi wọ́n èṣù ọ̀dàrà gbóhùn èṣù ọ̀dàrà gbóhùn ajígbẹ́rìkó ajígbẹ́rìkó òjì ní kùtùkùtù báwọn yọ̀dà onídè èṣù màrí àgọ́ tó tójú àrùn wà láyé ajígbẹ́rìkó lórúkọ tí wọ́n ń pe ikú ikú má pa wá kó má pa mọ́ wa òjì ní kùtùkùtù báwọn yọ̀dà onídè lórúkọ tí wọ́n ń pe wọ́ àrùn ìbàrìbá igbódù abẹ́wú bára ń ká aṣiná adélùkànbí ọ̀wọ̀lùdẹ́lẹ́rù ṣàṣù láwùjọ ọkùnrin ṣàṣù láwùjọ obìnrin ibi tó bá wà kárí ọ kedere. bẹ́ẹ̀ni yẹri o. mọlé mọlé kan ò ní fẹ́ rú mọlé ah. máa rò máa rò kan ò ní fi yanrìn máa rò èèwọ̀ òrìṣà ẹnìkan ò ní fi ewé kókò kọ̀gbákọ ìyẹ́lẹ́ ó mọ wò. alárú alaru alaru ògúndùrù ògúndùrù òkùkùlẹ́rù àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ṣàgẹ́dẹ fọ́rúnmìlà níjọ́ tí ń bẹ láàrin òsìrì ọ̀tá wọ́n ní ọ̀rúnmìlà ọ̀tá rẹ̀ sì pọ̀ báyìí ó ní gbogbo wọn lòun ọ̀ṣẹ́gun ó ní ọ̀rọ̀ gbẹ̀ǹdù gbẹ̀ǹdù ni wọ́n gbé wọnú àgbẹ̀dẹ ògún ọ̀rọ̀ ńlá ńlá ni kò máa bá ọ gbogbo bí yóò tọ́ bá wà ìwọ owó ló ń bẹ́nu òkùnkùn tó ń tabà sínú mọ́lẹ̀ gbàjẹrẹ nílẹ̀ jẹ́ àárí ìwọ́dà. pẹpẹ yẹn lérí lásán ni kò ní kọ àlàpà lásán ni kò ní fọhùn orí àléénú la kọ àìrídìí òkun ìyẹlẹ ọmọ wò àtọ́ ni tọ́lúwọ̀ tó fẹ́ ní dojú ọ̀nà. fẹ́fẹ́ kún fẹ̀kẹ́ débẹ̀ bẹ̀ ló ń bọ̀ ó ti fa wa dúgbò tó ń lọ bá wọn nọ́jẹ̀ ìdìbò mẹ́kun ọkà àkùkọ èdè ò lè jà ẹ̀yẹ ń dájá ẹ bá wọlé sùn àdìde. gbọ́njà ariwo gè nílé ikú ariwo gè nílé ìwùsà ọjọ́ tá a bá bẹ́ takùn ní ìtakùn kú ọ̀sán gangan lọ́wọ́ lọ olúgbòhùn àjàgbóhùn ikú foríjì mi àjàgbóríjì. àpàdà káwọn ẹran wọn ní sọmọ òkú ọtẹ wẹrẹwẹ ní sọmọ ẹdá òsì gbẹgbẹrẹgbẹ ní sọmọ bíbí ìlú ọtọ àwọn mẹ́ta táwọn péjọ ó sọ ògùn fún mọ́kàmí ọmọ ọ̀rúnmìlà wọ́n ní mọ́kàmí ò ṣe é mú wọ́n láì má lórí ewé àìmá alágìrìgbà lálẹ́ odò bàbá lórí ewé adéwé amábíwé lọ bàbá ni a má lágìrìgbà lálẹ́ odò adòdò ọmọ bódòsà láàrin ìlú ọmọ ọlọ́rọ̀ adasọ mórí adéégún eégún kan ò sílẹ̀ wọ̀kadà ẹnìkan ẹni jújú bẹ́ẹ̀ wọ́n lọ́jú parada. Ògúndélé ìwọ. Ògúndélé ìwọ. ẹ̀yin ni babaláwo tó gbọ́n tó nímọ̀ tó lóye tó lẹ́nìkan ò gbọ́n mọ́. ẹ̀yin lẹ lè ta omi sí kókó etí aṣọ ẹ̀yin lọ̀mọ̀ràn tó mọ yẹ̀rùpẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bá wá pẹ́ ẹgbọ́n níbi tẹ́ ẹ wà yẹ sọrú kú tí ó pààyàn fún mi bẹ́ẹ̀ bá pẹ́ nímọ̀ ẹ sọrú àrùn tí ó gbé yín jù sí kòtò ọ̀fìn òpùrọ́ ni gbogbo yín atúrọ́ tàbí èlùbọ́. pẹ́ẹ́lú bẹ́ẹ̀ pọ́nù ẹ mọ́ bẹ́ẹ̀ dùgbẹ̀dùgbẹ̀ ní segi àdárọ̀ gbẹgbẹgbẹ ní segi abẹ́ omi ẹnìkan ò ní dájú ẹ mọ́ kó pẹ́ mọ́ wọn ò ní dájú àfẹ́ kí wọ́n pàfẹ́ ìjọ ìyàwó bá retí àgbọ́dì yìí lọ́kọ́ soko. kò sẹ́ni tí ń fẹ́ yín mímú ẹ mọ́ àìfipò alákànṣe bẹ̀ kò sẹ́ni tí ń filẹ̀kẹ̀ ọ̀pọ̀ lọ́sọ̀mọ rẹ̀ lọ́rùn òdìjọ́ ẹ bá tó rọ́mọ lẹ́yìn ejò kẹ́ ẹ tó lè rí mi mú ìyẹ́lẹ́mọ wò ẹ ò awolé ẹlẹ́pẹ̀ ògún àwò ọlúmọ̀kè yẹkanire asọ̀bọ̀sọ̀bọ̀kọ̀ àwọn náà olú làkẹ́díjọ ọ̀sẹ̀mọ́lẹ̀ àṣègbèfẹ́ni tó kórìkò odò tìrú mìnìjọ òsàdá àgbẹ̀dẹ fòmí kẹtọ́ bá aláyé fojú di kò sọ́sà tí ó ṣe bí ògùn lágbẹ̀dẹ òsàtọ́ pé kótó ògùn òsì ọlákẹgbẹ ọlákẹgbẹ àgbàgbàkẹgbà àfẹnisalágbẹdẹ ọ̀run olórọgbà ẹfahun ọlọgbòkò ẹfúgbé ọlọsẹgẹdà ẹfúsẹkọ ọdẹgbẹlẹgbẹ ẹfọsẹ ìgbà tọrọ báwo ní fi ṣe lé kòkò tọrọ fún ìpínlẹ̀ fi ṣe wà àrásẹgẹdà tọrọ fúnṣẹkọ ní pípọ. ẹ̀ ń dẹ pampẹ́ ẹ̀pẹ́ ìfẹ́ mẹ́ja ẹ̀ ń dẹ gèrè ẹ̀pẹ́ wọ yóò támọ̀ kẹ́kùn ẹ̀ ń kọ sọmójì jẹ ẹyẹlé ní jẹ́kẹ́ yẹ fò. ilẹ̀ ilẹ̀ ilẹ̀. ẹ filẹ̀ filẹ̀ ẹ filẹ̀ ẹ filẹ̀ ẹ filẹ̀ igi gogoro níláyé ayé igi gogoro níláyé ayé igi ìgbàlẹ̀ níláyé atọ́kùn ẹnìkan ò ní gbórí ọkẹ́ kó pètè àmọ́dún kíyè rẹ ń ra. Ògúndélé. Ogundele bí wọ́n bá ní ẹran oníwo ní ọ̀kan nípa ìmọ̀ràn gbé ìwọ ó sì bẹ̀rù kí ló dé. Ah, ah. Ogundele. Ah. kí ni gbogbo ìlú yìí ò bá rà lọ́wọ́ rẹ̀ kó tó pinnu àti pàdún. Hmm èmi náà dẹ̀ kọ́ o ènìyàn ni o ènìyàn ló ń kẹ́ṣin lóró ẹṣin ò déédéé níkà ọmọ aráyé ọmọ aráyé wọ́n torí àìrẹwà wọ́n fi lé ayé sú ẹ̀gbọ́n ṣoṣo tí mo ní mo sì mọ̀ pé olódùmarè tó dá gbogbo wa ń tòótọ́ lóòótọ́ ni wípé kò dá wa dọ́gba ọlọ́run ọba tó ṣẹ̀dá abuké òun náà ló kúkú ṣẹ̀dá arọ èdùmàrè tó ṣẹ̀dá ẹni kúrú òun náà ló ṣẹ̀dá ẹni gamọ níwọ̀n àmọ́ nígbà tí ìyàsọ́tọ̀ yìí pọ̀ tí ọlá ló ń pín ẹ̀gbọ́n mi rí pé òun ò lè bẹ́gbẹ́ pé mọ́ ọmọ erin fọlámi ṣe bí eré bí eré ó ṣe bí akọni ọlánìkẹ́ ẹ̀gbọ́n mi ó fayélẹ̀ ó gbọ̀nà ọ̀run lọ ó pòun ò bá mi ṣe bí ayé mọ́ ó ní bí wọ́n bá ń ṣẹgbẹ́ lọ́rùn òun ó sì mọ bá wọn ṣe. ẹ̀gbọ́n mi o ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi gbọ́ mi ẹ gbọ́ mi ọlọ́run pé gbọ́ mi yé ẹ gbọ́ mi ẹ gbọ́ mi yé ẹ gbọ́ mi ẹ gbọ́ mi ẹ gbọ́ mi ẹ gbọ́ mi ah, ẹ gbọ́ mi ẹ gbọ́ mi ẹ gbọ́ mi ẹ gbọ́ mi yé. èyí ló fa sábàbí lèmi náà fi gbìyànjú àti yí iṣẹ́ òrìṣà òkè padà nígbà tí ó yé mi wípé owó nìkan kọ́ ló láyé mo wá rí i wípé ẹni tó lẹ́wà tó gbámúṣé ó ní ohun tó jowó lọ lèmi náà fi wá ròyìn pé ohun ọwọ́ mi ò tó wọn ó sì fi gọ̀gọ̀ fà á hmm. mo fèjì kẹta mo gboko awo mo lọ sílé ìyá ọ̀kìn mo lọ rojú ẹwà fún àwọn ajónilọ. <sighs> mo gbọ́ gbogbo ohun tó rò dálẹ̀ o àmọ́ kí ni tó fẹ́ kémi ó ṣe gan-an báyìí ìyá mo fẹ́ rẹwà fún ọmọ mi ni àbí kò ṣeé ṣe ni. ẹwà bẹ́ẹ̀ni. ó ṣeé ṣe àmọ́ ìwọ fúnra rẹ ò burẹ́wà ńgbà tó sì ti burẹ́wà ó lè bímọ tí ò rẹwà. ẹ mo mọ ṣùgbọ́n mo fẹ́ rẹwà kún ẹwà ọmọ mi ni. ẹ jọ̀ọ́ bí mo ti fẹ́ ni. ó dà burú a jẹ́ pé ìrókò ti wó sílé làgbà yìí nù iṣẹ́ ti di ṣíṣe ṣé ìyàwó rẹ ti à ń bẹ nínú oyún ni àbí kò tí ì ní. à ń bẹ nínú oyún kódà kò ní pẹ́ bímọ mọ́. a ṣe pé gbogbo ohun tá a bá ṣe à ṣe é ní kíákíá iṣẹ́ ọ̀kín là á ṣe ó mú ẹyẹ ọ̀kín kan wá a fi ṣiṣẹ́ fún aya rẹ̀ a fi ra ẹwà fún un nínú yín a tún wá padà lò kan lẹ́yìn ọjọ́ méje tó bá bímọ tán a fi ra yìí fún un torí iyì tán lára òkín o iyì ò sì ní tán lára rẹ̀ láéláé. Ah, àṣẹ ẹ ẹ kí wàá lè tó báyìí kí ló tún kù. kò sí ní tó kù mọ́ ju kó lọ rèé mú ẹyẹ ọ̀kín kan wá ní kíákíá báyìí àti ìyàwó rẹ̀ gbogbo ètò tó bá sì kù ó dẹ̀yìn ìbímọ. ẹ ó dáa mo dé tán ẹ ṣeun ìyá. ìmọ̀ retí kárí o báyìí ni mo mọ̀ fi ọ̀kín ṣe ètùtù ẹwà nígbà tí ìyàwó mi wà nínú oyún mo ṣe ètùtù ẹwà tán mo múra ó dòkú ọdẹ kí n tó dé ìyàwó mi mọ̀ ti bí ẹwà tí mo fi odindi ọ̀kín rà lẹ́yìn èyí mo bá tún mú ọ̀kín lọ ṣètùtù yìí lẹ́lẹ́ǹkejì. pándọ̀rọ̀ mọ́ dàgbà sí ẹwà tómi ọmọ mi ó dàgbà ó tẹni tí ń relé ọkọ gbogbo ayé wá ọmọ mi kọ̀ ní òun ò tí ì ronú tòun mo pè ní kọ̀kọ̀ mo pè ní bàbá ọmọ mi sọ pé dandan àfi tóun bá rí ọmọ bá ó ní kí òun fẹ́ adéyanjú òun ní yẹ wa ara wọn àbádọ́gbọ́n dọ́gbọ́n dọ́gbọ́n àṣẹ àjò ní ọjọ́ ìdíje orò ijó kàkà kí ewé ó mú àrẹ̀mọ ọba lèwe tó mú làbá dàbí ọgbọ́n àbá rán baba lọ sọ́run àrẹ̀mọ bọ̀. kí ló dé. kábíyèsí. ìyá yín lẹ sì wà ní. àwọn àlejò tí ń dúró dé yín láàfin. wọ́n fẹ́ mọ̀ bọ̀ náà ni n ò wá mọ nǹkan tí ń rìn mí mọ́lẹ̀ ọ fẹ́rẹ̀ gègé ẹ̀. Hmm. kábíyèsí bẹ́yìn náà tó ti ń ṣe yìí ò dáa ẹ jẹ́ ìyá kó lórí àgbà wa o. wá wá wá ní kó lórí ẹ̀rọ ni ọba amúwákọ̀ bá fi wọ́ ògóró ẹ̀yìn mi. Ah, ah, ẹ̀yin ẹ̀rọ. ẹ̀rọ. ẹ̀rọ. ẹ̀yin. Ah, ẹ ẹ má ṣe hà ẹ má ṣe hà wọn ò ní pariwo mọ́ gẹ́gẹ́ kó gbé tọrùn ẹ̀mí ẹ jẹ́ ọ sọ ohun tí o bá fẹ́ sọ ó yá. lẹ́yìn ikú kábíyèsí mo tún wá ní lọ́kàn wípé adéyanjú yóò sùn ẹwà tómi ọmọ mi lópó láláì mọ̀ wípé inú àtẹ̀tù làwọn méjèèjì wọn ò gbọ́dọ̀ fojú kanra wọn wàhálà ńlá bẹ́ẹ̀ ìdààmú yìí pọ̀ gbogbo wa la sì mọ̀ yí pé ìyàwó tí ọba bá kọ̀ sílẹ̀ kò wá kẹni tí ó gbé sí ọ̀dẹ̀ ẹ̀wà tómi yóò wá di ejò tó kọ̀kan ré kọjá lórí àpáta tí ò nípa ìyẹn mo fi wá wòye pé kàkà kẹ́kọ̀ọ́ mọ̀ jẹ́ sèse àá fi ṣàwàdànù ní kàkà kí ẹ̀wà tómi ọmọ mi kó mọ̀ lọ́kọ̀ọ́ adéyanjú náà ò gbọ́dọ̀ láyà la tún fi wá dàbí ọgbọ́n wípé bó bá rí bẹ́ẹ̀ ká kúkú máa wá pa gbogbo wọn ọmọ lẹ̀yẹ la ní ká gbìyànjú wo òun ló yíwọ́ láì mọ̀ wípé ìbejì ni ẹwà tómi àti ọmọ lẹ̀yẹ lẹ́yìn ìgbà tí mo ṣe bí tán ni mo tó ṣe mọ̀ pé ìbejì ọmọ mi. Mm òun ni mo fẹ́ pa. kí wàá nìdí tí adéyanjú fi lè fẹ́ ọmọlẹ̀yẹ tí ò lè fẹ́ ẹ wà. nítorí orò tá a ṣe fún lẹ́yìn ọjọ́ keje ni tí a ò sì láǹfààní àti ṣe fún ọmọlẹ̀yẹ hmm. ṣe mọ̀ wípé ọ̀kín la fi ṣe ológoṣẹ́ sì ni wọ́n fi ṣe ètùtù àrẹ̀mọ. ẹ ti wo ogo síwájú ológo. Hmm. Ah! ọ̀rọ̀ rèé o. <laughs> Ah, ó sọ ọlọ́gbọ́n kọ́ ó sọ aṣiwèrè kọ́ torí wípé kí ni nítorí ẹwà ló ṣe fẹ́ bayé jẹ́ nítorí ẹwà ló ṣe mi gbogbo ilẹ̀ yìí lògbòlògbò hmm. kì í sì ṣẹjọ́ ẹ̀ àwọn tó fòbùrẹ́ wà mẹ́gbọ́n rẹ̀ lájẹ̀ẹ́ ni wọ́n fẹ́ balẹ̀ yìí jẹ́ ẹ̀yin ti gbàgbé ni pé olódùmarè bó ṣe wù ní ṣohun gbogbo Odùmarè tó dá kúkúrú òun ló dá gúngún ọlọ́run tó dára bíi eléwé òun ló dára bíi aláṣọ ìwọ náà wáyé o ò rántí ra ẹwà ò rántí yẹn ẹwà ò rántí fìwà díẹ̀ kún abẹ́ẹ̀gbọ́ bẹ́ẹ̀ ìwà ó mọ̀ ṣọ̀gá ẹwà ah. gàgàdì nítorí ẹwà ló ṣe fẹ́ sọ gbogbo olùdahoro. Hmm. Hmm. Eh. èyí wá túmọ̀ sí pé torí ẹwà báyìí ló fi dẹ́mi ọ̀pọ̀lọpọ̀ èèyàn légbodò ẹ ráyé báyìí ikú ẹwà náà ló tún wá padà wá pọ̀ kín o gẹ́gẹ́ bí ikú ara ríre ṣe é po dídẹ ẹ wo ẹ mú ògúndílé lọ sáàárín ọjà kẹ ẹ lọ rèé sọkò pa ẹ jẹ́ kí ẹwà ó jẹ̀múrúra kú sí gbàgede adéyanjú ó kú oríire o ó ti ṣẹ́gun ọ̀tá báyìí ó ti rẹ́yìn òdì ṣùgbọ́n látòní lọ ó wá di èèwọ̀ nínú ìlú yìí ọmọ ọba kọ́mọ ọba kan ò gbọ́dọ̀ tún fi ijó fẹ́bìnrin mọ́ kò sí nǹkan kan tí jóró lé o ntí gbogbo wa yìí bá fẹnu sọ òun náà ní jóró lé n tá a bá sì fáwọn aráàlẹ̀ náà ni wọ́n gbà bá a ti wá sọ lónìí ó ti dègún ó ti dàṣẹ torí tímọ́tímọ́ báyìí ní ìwo àgbò mọ́rí ó dàṣẹ o kì í ta aṣọ sílẹ̀ yìí dàṣẹ ó dàṣẹ báyìí. ìbò fi ọ̀rọ̀ ìbò fi ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ yìí gàlágàjù ó gbomi lójú ayé kíkú ẹ̀wà o. ayédèbírí pọ̀ ilé tọ̀run ayọ̀ pín ojú wa ń kọ́ wa láyé Ẹlẹ́dùwà ó ṣe bí o rere ló ń ṣe ìbò sí ọ̀rọ̀ ìbò sí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ yìí galaga jù gbogbo mi lójú ayé ikú ẹ̀ wá o. ayé máa ń dùn yún gba nígbà alára o òde máa ń tòrò mi ní láyé àjẹrò ṣùgbọ́n láyé ìwòyí ogun kúnbọ̀lẹ̀ o ìbò sí ọ̀rọ̀ ìbò sí ọ̀rọ̀. ṣẹ̀dẹ̀ ní ẹ̀tẹ́ kárí ayé. ìbò sí ọ̀rọ̀ ìbò sí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ yìí gàlágà jù ó gbomi lójú ayé kíkú ẹ̀ wá o. ìbò sí ọ̀rọ̀ ìbò sí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ agbọ̀nrún ayọ̀ pín ojú wa kọ́ wa láyé ọṣẹ́ mi o.